أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رحيما يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يغفر لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنفسكم الله بارك لنا أتى عليكم àlékún ìjẹ àlékún àánú àlékún orí ayé ìjẹta fún aṣọ́jú wa àníwá muhammad sallallahu alayhi wa sallam àlékún bí ọlọ́run àlékún rẹ̀ àlékún àánú rẹ̀ kó máa bá wọn tàbí ànáyì àti àwọn sábà jẹ́ fáwọn tàbí ànáyì àti gbogbo àwọn tó wà lórí ìlànà ànáyì sallallahu alayhi wa sallam tó ń jẹ́ òun tàbí ànáyì gẹ́gẹ́ náà àti ọgbà ọmọ ìyá wa nínú ọmọ Islam ìgbòho tí a ti gbọ́ra wa pàpà jùlọ àwọn tí a lè kó wájú ara wa nínú ní àárọ̀ tòní tí ọ̀nà àtúntò lọ́jà lọ́wọ́ àti ògbó àgbẹ̀wò gbọ́dọ̀ wọn ìsàlámù àyíkò ní wàhálà tó wáyé ọ̀rọ̀ ọ̀gá. eléyìí òun ni ìdòkó ẹlẹ́gẹ̀ lẹ́ka ọ̀hún nínú àgbékalẹ̀ wá àti àdúgbò èyí tí àwọn aláìsọ́nà ọ̀jọ̀ máa nígbàlẹ̀ làǹbàrí tí wọ́n ń fi àgbékalẹ̀ ètò náà láti bá a máa sí ìlara wa lórí ẹ̀ àti láti bá a máa ṣe àwọn nǹkan tó ti mẹ́fọ́ tó ti pàtàkì nílé oṣù wa àti láti lè bá àwọn ṣàlàyé àwọn àtúntò yìí sí ìpínlẹ̀ àwùjọ pápá nílọ nípa àlùfẹ́ náà wọ̀jẹ̀ máa. lóṣù pẹ̀lú ẹ̀rọ ọ̀rọ̀ ìjọba nǹkan tá a fẹ́ bára sọ̀rọ̀ lórí òun náà ni nàwáfíìlì Islam. نوازل Islam àwọn nǹkan tí máa ń ba ìsìláàmù jẹ́ àwọn nǹkan tí máa ń ba ìsìláàmù jẹ́ tó tí wọ́n ti tọ́jú tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ìrètí dáadáa tí wọ́n ti láàbò ìrètí dáadáa ẹ̀rọ tó máa wọ pé à ti ń ba ìsìláàmù jẹ́ kù tí ìsìláàmù ń bàjẹ́ ni ẹ̀rọ tó wọ́n ti pé à ìsìláàmù ń bàjẹ́ ni. àyàfi tí wọn bá sọ fún ara rẹ gan pé òun ò ṣe má lẹ́nu mi ká fún pé máa gba ìsáàbù lẹ́nu ìyá kó kéèjì sí kírísẹ́rì kó ló ń sọ ìgbìmọ̀ tó àwọn onímọ̀ ọ̀rọ̀ ìdí máa gba ìsáàbù àwọn tó tó pé kò bẹ́ẹ̀ òun náà ní dáadáa òun wọ́n ní àwọn kankan tí wọ́n pè ní ìnáwó akéwìlú àwọn nǹkan kan tí máa ń bàbà láyé ìjọba táwọn nǹkan ibà ti tẹ̀lé sí rẹ̀ kò sí ìlú níbẹ̀ á gbà yí pé àlàlá ti bàjẹ́ nù wọ́n àti ìlú ní àlàlá òun tẹ́lẹ̀ ẹ́ kó sàlàlá pẹ̀lú omi tó mọ́jú omi dámúdámú tó sàlàlá kárí ẹ́ tí àwọn nǹkan ibà ti tẹ̀lé sí àlàlá òun bàjẹ́ tẹ́lẹ̀ sí ìlú ẹ̀rọ bí kí ni ó tán ẹ̀rọ bí kí ni ó yàgbẹ́ gẹ́gẹ́ bí kí ni ó sùn gẹ́gẹ́ bí kí ni ó fọwọ́ kan bá olú ara ẹni àti ìkọ́mọ ọmọ yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àná làwọn mọ̀ pé àwọn ọmọ tá a sọ yìí tó bá tẹ̀lé síyàn àgbàlagbà láti bàjẹ́ á tún àlọ́ àlàáfíà àwọn akẹ́kẹ́ nìkan tó wá sọ pé á òun ti tó òun àmọ́ sílẹ̀ sílẹ̀ wọ́n máa tún lọ òun nígbà wọlé àbẹ̀tí máa lo àjẹ̀lú tó kù ẹ̀sìn àwọn ẹbí pẹ̀lú pé máa lo àjẹ̀lú àjẹ̀lú tó ń lọ́kọ́ sálọ alẹ́kùn náà tó ń lé èyí bá wọn sùn lórí ta orí kọ́lá ń bọ̀. sẹ́yìn tó bá ti wá gbà yẹn tá a gbà yí pé àwọn nǹkan náà ń bẹ tí màá gbà àgbà lájẹ́ tó jẹ́ pé èyí sọ pé wá jẹ́ láti máa iná ìsìn náà láti máa inú àwọn ẹ̀rí láti máa lọ́kọ̀ àti láti lè fún òun bá fi mọ̀ pé àgbàlá máa ń bàjẹ́ lórí ilé ìwé. nínú àwọn ẹ̀kún náà fún máa òun náà lọ́jọ́ á mọ̀ pé àti ìsìláàmù náà máa ń bàjẹ́ tẹ̀lé ń ṣe iṣẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó ti ṣe ní ó ti máa jẹ mùsùlùmá látara àwọn kankan tó tẹ̀lé. nínú àgbàlẹ́ òpẹ̀lú ọ̀nà wá sí ìsìláàmù àwọn ọ̀nà tí wọ́n ba ìsìláàmù jẹ́ àwọn ọ̀nà orí ìdáhùn máa ń ta rẹ̀ pàdé tí wọ́n ti tẹ̀lé látọwọ́ ọmọ yẹn. alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun náà ni alikọ́wù ìyá máa ń sọ̀rọ̀ jáde lẹ́nu tójú ọ̀rọ̀ ní àwọn jáde lẹ́nu lórí gbàgbà gẹ̀gẹ́ èdè jíjẹ́ mùsùlùmí máa ń dábàá pé ó sọ̀rọ̀ jáde lẹ́nu. àbùkù pọ̀ nílé mi nínú àwọn ọ̀rọ̀ sísọ ní ìmọ̀ tó jáde lẹ́nu tó lè sọ̀rọ̀ ẹni rẹ̀ ọ̀gá ní kéwọn náà fi ẹ̀sìn ti yẹ̀yẹ́ àwọn nàbà àwọn nàbà lẹ́yìn wọ́n sọ̀rọ̀ wọ́n sáwádà nígbà tí wọ́n lórí àìkò nígbà tí wọ́n sáwádà tí wọ́n fi àwọn nàbà tí wọ́n fi àlẹ́yìn àlẹ́yìn wọ́n fi kú ẹ̀bẹ̀ àtàwọn nàbà àwọn ọ̀rẹ́ kan tó lójó ojú àwọn nàbà àlẹ́yìn àlẹ́yìn àtàwọn nàbà ó ní ẹ̀ẹ́dínà kòrókọ rẹ̀ arúgbó òru nà ní. wọ́n á máa sojú kò nípa ìdí òfin ní inú wa inú inú wa nìkan wọ́n máa tó wọn tó yẹ tẹ́lẹ̀. àwọn tó bí àwàdà àwọn gbà tọ́rọ̀ yìí ọ̀dọ̀ àlejò sọ̀rọ̀ wá wà ní òfin náà ọlọ́ọ̀bà àlejò ọlọ́ọ̀bù láwàdà ọlọ́ọ̀bà àlejò ọlọ́ọ̀bù ayé kàlífà àlejò sọ̀rọ̀ wá wà ní òfin náà ìpèlè ìlú láti àìlẹ́yìn wọn ọdún àtàkùn nípa ẹ̀yìn náà nìyẹn. ẹgbẹ́ lẹ́yìn tí àwọn yóò ọlọ́ọ̀bà àdéjọba sọ pé tọ́lọ́ ní ọmọ ti tẹ̀lé sáyé ọlọ́run ó ti ṣe ọlọ́run olẹ́mọ̀ àdúgbàwàdà láti àìlẹ́yìn wọn ẹ má wà ní ìjà àdéjọba má ní ìjà àdéjọba wọn ti kàkọ́ tún bàdá ìyìn náà ẹ̀yìn ẹni tí a lè kúrò ní ìsìlámù lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà tó ti jẹ́ kí làwọn ẹni ṣe jàmá ẹni tó ọ̀rọ̀ náà sọ jáde lẹ́nu tó gbọ́n jáde tó ní Islam nínú àwọn òṣèlú ìjà àwọn ọmọ tí wọ́n fẹ́ jáde tó ní Islam òun náà ní àlùfẹ́ yìí iṣẹ́ tí yóò fara ṣe òtọ̀ jáde lẹ́nu àmọ́ ara ló ti ṣe iṣẹ́ òun náà wà nínú nǹkan tí máa gbé jáde kó ní Islam eré náà pọ̀ tó ti ṣe ṣe kí ni ó pa ẹran àbí kí ni ó ta ìjẹ́ lẹ̀ fún nǹkan ní kí wọ́n fẹ́ níbalẹ̀ fún kí wọ́n fẹ́ níbalẹ̀ fún sà àbí kí wọ́n fẹ́ níbalẹ̀ fún sàárè ẹ̀ ìgbóhùn àwọn kan láyé iṣẹ́ ni ẹ̀sìn bá mi àmọ́ iṣẹ́ yìí ẹ̀rí pé kò sọ̀rọ̀ jáde lẹ́nu àmọ́ ara ló ti dé oṣù tí a ló ti dé olóyún náà ní ìgbàdàn náà bẹ́ẹ̀ jáde lẹ́nu ìlú. ẹlẹ́ẹ̀kẹta nínú òṣòlò lójà nínú àwọn ọ̀dọ́ tí máa ń ba ìlànà yẹn jẹ́ àwọn ìpìlẹ̀ wọn ìpìlẹ̀ kan yẹn

àwọn ọmọ òkúta lọ ọ̀nà sọ. àwọn ọba ló ń lọ abẹ́ àwọn ìlú ìdílé bí àgbàdo bá dídá ìdí àwọn àtọ́ máa ń tó ìdílé yé ìlú ilé mi kì í èdè kì í. ewu ìdílé mi yá sí ìdílé mi máa dé ní ìdílé máa tó ìyá rẹ̀ fún òní ìlànà. àbíkẹ́ ẹ̀ máa ń ṣe ìdílé lọ́kà ibi a máa ń sọ̀rọ̀ nípa ajọ́ ìgbéyàwó ìyá máa wọ́n ní nǹkan báyìí ó tẹ̀lẹ̀ wọ́n ní nǹkan báyìí ó tẹ̀lẹ̀ wọ́n ní nǹkan báyìí ó tẹ̀lẹ̀ kéèyàn máa wá dáwọ́ ìtọ́jú ọkàn rẹ̀ ibi à sọ́tù wa lọ tó lọ kọ́lọ̀ tó wà ní ìlú adé rẹ̀ sọ́tù wa lọ tó lọ àwọn tó tó tó tó tó ẹ̀ ẹ́ bí àwọn ìgbàdá máa ń sọ láwùjọ abẹ́lẹ̀ pé gbogbo tí a bá tẹ̀ bá ìsàlẹ̀ ní òtútù òfin tó síbẹ̀ rí ẹni tó máa ń lo bóòlù ó lè lókè bóòlù ó lè ní àwọn ọ̀nà báyìí àwọn èèyàn tó ti di. ọlọ́run àti ìgbàlá ni wọ́n lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ قال وجدت الإمامة وهي وليمة àwọn kan wọ́n wá lọ pé ní àwọn òṣèré pé mẹ́rin òkè ìlọ́ ọ̀nà ọ̀dí àwọn ìlú gbogbo àwọn ikú tó ti fẹ́ kì í àwọn òkúta ní ti fẹ́ pẹ́ tábà dé òun tàbí ẹ̀rọ ní ìdí àdúgbà lọ́dọ̀ tẹ̀lọ́ ẹ̀hẹ́ àwùjọ àdàbà èso tó fún wọn ní pé ọba ló dá àwọn ènìyàn lákọ̀ọ́kọ́ nígbà tó ti ti tẹ́lẹ̀ wọn ní ìjọ ẹgbẹ́ nígbà tó ti dá àti tẹ́lẹ̀ yìí lọ́la nígbà pé wa lágbára tẹ́lẹ̀ mọ̀ yìí lọ́la lágbára kí ó sòrò fún wa láti ìpè nígbà tá a bá dúró náà tó yẹ gbọ́dọ̀ fi dákú kó ṣe iye méjì kó ṣe iye méjì nípa tó nípa tó bẹ́ẹ̀ wọn wà ní ìjọba bẹ́ẹ̀ ni àlùbá bí àwọn àgbọ̀rọ̀ lọ́wọ́ ní nípa ní ìjọba lóṣù wọn ni àlùbá ìṣẹ́nà orúkọ rẹ̀ wọn bá ń kí náà ní ìjọba àgbà kí ní àkọmọdé díẹ̀ yóò kó bá àwọn ọ̀gá ìlú nígbọ̀rọ̀ ọmọdé rẹ̀ ilé yẹn bá ń ṣe lẹ́sìn ẹ̀gbọ́n àwọn ìgbà tó lọ́sẹ̀ ọ̀rọ̀ ìdájọ́ ìlú. Àwọn ọmọ náà yẹ́ta àgbà yìí, àwọn náà wọ́n pè ní ìlú òrìṣà. Àwọn ìpìlẹ̀, àwọn tí wọ́n máa ń sáré jáde tó fún ẹ̀sìn ìlànà. Ọ̀rọ̀ tí ẹ máa ń jáde lẹ́nu, ìjẹ́ tí ẹ máa ń fara tó, àdìsọ́nà tí ẹ bá ní, àti ìyèlé yìí, gbogbo àwọn sọ́wọ́n yìí sábàbọ̀ wọn gbà kí máa gbé ìjáde kó lè jù pátápátá ní àwọn pátápátá máa sọ lábàlá máa kàlẹ́ ọkọ̀ náà á lè tó kò ní jáde ní àwọn ìkàlẹ́ rẹ̀ yìí láwọn tó ní máa gbé ìjáde kó lè jù. ẹ wá rí àwọn sọ pé nǹkan ní kí ìjáde kó lè jù ẹni wọ́n ń sọ pé ìyẹn lè jáde kí náà tó ní ìsìlámù gan-an tàbájú wa mọ pàtàkì lábà mọ sáńpẹ̀ ní Islam òun láti wá máa tẹ́tí ní láti wá máa ronú nípa pé tí mo ti wọlé àpò òkú tí mo ti wọlé náà àbí ẹni tó ti wọlé ní àbá àtọkọjá rẹ nígbà tó ti wọlé ó nígbà tí yẹn bá wọlé àwọn àtọkọjá ó jáde òkú láti fẹ́ wọnú ní ìgbà kó láti fẹ́ wọnú Islam kápá ní sáà sáà ní tí yóò ní sí bá ẹni jẹ́ kùsùn ní lọ́sàn-án ẹni jẹ́ kùsùn ní lórí tí o ní ti pé ní àbúrò mọ́lá kó là ń tẹ́ ní ìlànà nígbà tí àlejò sọ̀rọ̀ wá wà lórí ọ̀sán láti dé ebi ara àyẹ̀ ní pọ̀ ilé ẹ̀sìn blọ́ọ̀kù méjì lónìí blọ́ọ̀kù mẹ́ta lọ́la tí ló fi dé òkè tí ló fi wá kàn tí ló fi dé wá parí tẹ́lifà tó wá parí ìwọ̀n lọ́jọ́ lórí ìdánláṣẹ́ ìsìlámù òun náà lọ́wọ́ ọba àdìjọ láti pé pàdé ìṣòwò àdìsọ́lá tó tó náà àdìmọ̀ yìí ọlọ́wọ́ ọba àdìjọ láti àdìjọ́ wà lọ́dún lọ́dún nílẹ̀ mú wà àdìjọ́ tó àdìjọ́ mú ní ìmọ̀lẹ́ ìsìlámù náà. islam náà sọ yìí òun náà lọ́wọ́ bàálù tó lásán fún àdéhùn sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀lá nínú àlùkùhán ọlọ́wọ́ bàálù tó láti ní nàìjíríà ìlà ọ̀láì islam ọlọ́wọ́ bàálù islam tí bá tún fi nǹkan kan ní ìjọ ti fọ́lá ọba àdìsọ́lá tó yàtọ̀ sí Islam tó sì pé lẹ́sìn pẹ̀lá inú kó bára bí ọlọ́ọ̀ba àdìsọ́lá ò ní gbà lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ kò sí àárẹ̀ lọ́wọ́ ní ọ̀la tó bá wá sí ọ̀gbìn àti àmì irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú àwọn tó ń kó òkú yóò wà nínú àwọn tó ń kó òkú tó wá sí ọ̀gbìn àti àmì òkú tẹ̀lé òwò náà ṣe ní àlùfáàlùyà adúgbò tó yẹ mùsùlùmí náà wá adúgbò tó yẹ ìsìlámù náà wà nù wá. ìsìlámù wà lórí ẹ̀yìn kí ni pàápàá ìsìlámù gan kí ni wọ́n pè ní alìsílámù gbólóhùn tó ní tó wá látara asìlámù kí ni o tún bá bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ kí ni o rẹ̀. sábàdé yẹn ń sọ̀rọ̀ ẹ̀dá ara rẹ̀ ìpínlẹ̀ ẹ̀dá tó ń sábàdé yọ lọ ibẹ̀ náà ló máa lọ sábàdé òjòkó òjòkó sábàdé òjìdé òjìdé sábàdé òsọ̀rọ̀ òsọ̀rọ̀ sábàdé òjákẹ́ òjákẹ́ ìdáǹpẹ̀ ìsìláàmù kéèyàn sọ̀rọ̀ ẹ̀dá ara rẹ̀ ó nípa ìtẹ́lẹ̀ ẹ̀wá rí kí wá ní ìsìláàmù gẹ́gẹ́ nígbèdè lágbára kí wá ní ìsìláàmù lẹ́sìn àwọn ẹ̀sùn pé ẹ̀sìn Islam kí làwọn ọ̀sán náà gbọdọ̀ rí tí ó dìgbà láti ọ̀sẹ̀ ìjẹ́ mùsùlùmí nígbà pé Islam òun náà ni àyẹ̀sìn Islam lè láyé ní tawhid òun náà ni kéèyàn ó ju apá ayé àtẹ̀tẹ̀ẹ́lẹ̀ àyẹ̀sìn Islam lè láyé kéèyàn ó ju pàjù tẹ́lẹ̀ fún àwọn àwọn lè tawhid pẹ̀lú kéèyàn ó ní ọ̀sán tó alákọ̀ọ́kọ́ Islam lè láyé ní kéèyàn mú ọlọ́run bá yín lọ́la kan tó pẹ̀lú kí ni pẹ̀lú tàwọn pẹ̀lú kí ni ó lọ́kàn tó kí ni bá ti tẹ́lẹ̀ fún pẹ̀lú kí ni ó lọ́kàn tó. ẹ̀rí pé tá a bá ń sọ̀rọ̀ mùsùlùmí tá a bá ń sọ̀rọ̀ ìsìláàmù pàṣẹ ẹ̀rí pé tàwọn ìjọ lè jáde kó lórí ayé wa tàwọn ìjọ tàwọn ìjọ lè ní ìjọ gbọ́ wọn dábọ̀ pé tàwọn ìjọ kọ́dà tí a bá sọ ń dá sáà ìlú sábà máa wọlé kéwọ́n kọ́lá ní ah, ẹjọ́ wà wọn àti àkàkọ́ yìí wà sí àbí ẹ̀hẹ̀ ẹ̀yà kíkí ẹ̀hẹ̀ láhù ẹ̀hẹ̀ tọ́jú pálí ìtàwé bẹ́ẹ̀ ah! ṣé máa wù olórí àkídà olórí ìtàwé yìí bẹ́ẹ̀ ni àkídà yára ẹ̀sìn tàwọn èyí gbá ọ̀nà ẹ̀sìn wọ́n wá fọwọ́ sí ẹ̀ mú àfihàn ìmàdáhùn tọ́yẹ́ ẹ̀rọ ọ̀gbìn yìí tó tọmọ ádámù tọmọ àrùn tọmọ oníkọ ju ọmọ lágbáwá lọ àti màá ká àwọn ọmọdé náà àwọn àǹfààní yìí ọ̀nà wa gbàgbé jẹ pẹ̀lú dáhùn rẹ̀ pẹ̀lú sọ́ọ̀fù rẹ̀ pẹ̀lú bàlágà rẹ̀ pẹ̀lú ádámù rẹ̀ yóò wá gbàgbé jẹ ìyá àá kò sí ìtẹ̀sán tẹ̀lé tó wà lórí yẹn gbogbo ẹ̀ náà láti ilmu àlà ìyẹn jẹ́ lásán ọ̀rọ̀ ilé àgẹ́ bí ẹni tó kó oníṣẹ́ jọ ní yóò dùn mọ́tẹ́ ẹwọ̀n bàbá wọn kò mọ́tẹ́ ó wá kó àwọn oníṣẹ́ jọ lápòjú òsì àwọn oníṣẹ́ káfíńtà ọ̀rọ̀ àmọ̀ sílé ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ẹ̀rọ ìrẹsì ó lọ mú orí ìdílé ìwé wà ní bá ń kò sí mọ́tẹ́ káfíńtà ìwé lè fi jẹ́ wá níwájú àjẹgbé wọn fún yín ẹ̀dàpọ̀ tí àwọn ìṣàwọ̀ kan ní ó kàn kọ́dà ó bá jẹ́ pé yúùsì ní bẹ́ẹ̀ ló bá rùn lé bó ti wò ó dáa tó bó ti wò ó máa sáyìn owó ìgbé rà lẹ́yìn ìrìn kò máa ti di àbùkù rà wọn máa lọ sí kọ́ ẹ̀mù alámi wọn lọ sí kọ́ lóga lámbó lámbó lóga àwọn ẹ̀yìn ìrìn kó dà lámbó lámbó ẹ̀rọ tó wà ń kí ló lámúlò làtàlátà ló kọ́ ẹbí ló lọ ilé ìdílé náà yé ni adamu ló ń lè ṣé wọn lọ́pẹ̀ ní adamu ní tẹ́tọ̀ ní tẹ́tọ̀ ní tẹ́tọ̀ ní tẹ́tọ̀ lágbára báyà bàtà àwọn ọdún bẹ́ẹ̀ bó làwọn ẹ̀fọ́ ó ṣe wáyà tòkè lọ ilé ilé orúkọ rẹ̀ kó ṣe tọ́lú ẹni bá ti àbóṣe náà ẹni bá ti gbàgbé náà ṣe ilé orúkọ rẹ̀ àwọn kí wọ́n lọ́kọ̀ rẹ̀ gírámà ẹ̀hẹ́ ìṣe arábì gírámà òkè ni wọ́n á tó gbóró àwọn eléyìí àwọn lágbáwá lágbáwá èrò kọ́ lágbáwá kẹ́tùmá kẹ́tùmá lágbáwá ẹ̀dúrà ọmọ lágbáwá fáyìmù àròyìn yá alẹ́sẹ̀mí kọ́ àdámọ̀ wọn ni wọn ò ní wọn sọ ọ̀gbọ́n lágbáwá nìkan wọn sí wọn lágbáwá àlùkùránì lọ́nà tó bá lọ́nà tó bá lọ́nà tó bá lọ́nà tó bá lọ́nà lágbáwá ti gbọ́ ọ àwọn aláṣẹ ní ìlú àtàkà mọ̀ lórí àtẹ̀jẹ́ ìtàlá àti lámọ́wá kọ pé kí ni ìtumọ̀ eléyìí kí ni lábáwá eléyìí ilé ìwé eléyìí. tòun ti bí ó ti lábáwá ti wá rí òun àyẹ̀mí sọ̀rọ̀ wá wà ayé wọ́n sẹ́lá àyẹ̀mí sẹ̀ fún akọ́ wọn ní Islam èdè wọn nílò tọ́ àyẹ̀mí sẹ̀ wá kọ́ wọn lẹ́sìn. tòun ajẹ́ pé tí ẹ̀yìn náà bá lọ kọ́ olè tí ẹ̀ bá kọ́ tún láti ẹ̀gbọ́n tó kí tòótọ́ ọba ìjọba kó tó sànù wa. Islam, kíta ń tẹ̀lé alìsílám alìsílám ní láyé ìtàwí òun náà ní ká ti pa wájú tẹ̀lé ìfọ́nà ọba ìjọba ìtàwí pẹ̀lú ká mọ́lọ́kà lóṣù. ẹ wá níta òní dídá àtọ yìí fún rẹ ọ̀nà mẹ́ta ló fi sí tàwí ìmú ọlọ́ọ̀ba ìjọba lọ́kàtò téèyàn bá ti là kó òdìdí àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí téèyàn ti mú ọlọ́ọ̀ba lọ́kàtò ọ̀nà àpò kàmí. inú tàwíìdì alákọ̀ọ́kọ́ òun náà ni tàwíìdì rúbùbíyà tàwíìdì rúbùbíyà òun náà ni ìfọ́dù láì subhanahu wa ta'ala fi àbáyé òun náà ni kéèyàn mọ́lọ̀ ọba àlejò ọlọ́run tó ní ti àwọn tẹ̀lé gbogbo nǹkan tó ọba àlejò ọlá dá gbogbo tọ́lọ̀ bá ní lọ́dá tó jẹ́ kó gbẹ̀gbẹ̀ ló ní lẹ́tà fún ẹ̀ kágbà kó nìkan ló ní ká mọ̀ sí àfẹ́dá kúta bẹ̀rẹ̀. ọlọ́wọ́ bá ní lọ́dá ń wọ ẹ̀kọ́rì òun náà lọ́ba ti máa jẹ́ dà kágbà kó náà ní máa jẹ́ dà tó ní jẹ́ dà lẹ́yìn. owó àtọ́wọ́sí ọlọ́wọ́ máa jẹ́ àdìmú jẹ anabi ní ìbínú o wá fẹ́ ọ̀rọ̀ kan sí wọn lẹ́nu ó ní ananafsa lásìlámọ́ ó ní ẹ̀mí kò ní kò láyé kò ní kú àtà tẹ̀síkẹ́kì nílà rí nǹkan ha títí tí ó fi ná àìsí rẹ̀ náà ìdí ẹ̀mú rẹ̀ omi yóò mú láyé àgbà tó bá mú sáfó tó kú oúnjẹ tí ó jẹ láyé àgbà tó jẹ ká tó kú tó kú kọ́dà àtọ́ tí ó wọ̀ tẹwárí àwọn ètò náà ti wá ẹnu àwọn ètò kan wá máa ń gbọdọ̀ ẹnu àwọn nǹkan níbẹ̀ tó kàwé gbọdọ̀ tí ó gbogbo ẹ̀yìn rẹ̀ pápá pátápá lórí ẹ̀ kọ́dà ìgbésẹ̀ láàmà méjì tá a bá rìn gbogbo ẹ̀ lórí rẹ̀ ẹlòmíì ń bẹ gbogbo àwọn nǹkan yóò gbà wájú rẹ̀ ní ojú wa láàbí ń rẹ̀ yìí ó ní ilé ọdún tó lọ́ba ìṣẹ̀ láàpọ̀ máa tó yóò fi bá tó táìmù ojú ló ti pé ojú ẹ̀fáyà tó fún òun lẹ́bi ojú ẹ̀fáyà ẹ̀mí rò sí ìlànà àmọ́ iṣẹ́ orí ti parí kọ̀ọ̀kan nínú ìlànà bá ẹ̀wọ̀n atọ́jú lé orí náà ní bí ó ti bá lọ́nà ẹlòmí ẹsẹ̀ yóò sàn kẹ́ni olópin onílé jáde ilé ẹ̀rí máa bẹ́ẹ̀ tó dúró àbíkẹ́sọ̀ wọ́n lè ẹlòmí ọwọ́ ni ó lọ ẹlòmí ọ̀rọ̀ ẹnu ni òní òbí ni bí ọ̀rọ̀ ọba àdìgbọ́lá ti ṣe àdìgbò fún àdìgbò fún mi. tẹ́wọ́n ìpá àdìgbọ́lá ọba ṣe àwọn ní lọ́dọ̀ ọlọ́ọ̀ba ihe iye gbèsè láàgbé ó ní iye iye níbi tá a mí lókè tá a mí lọlẹ̀ tá a mí lókè tá a mí lọlẹ̀ ní iye lọ́dọ̀ ọlọ́ọ̀ba tí bá ti pé fún ara ayé rẹ̀ padà tó ọ́ sínú owó nígbà tí kí ni nígbà tí ìgbà tí. Òwúrọ̀ àwọn kan wọ̀nyí ọlọ́ọ̀bá yóò láti ṣe ní olùkọ́ ayélujára kálí. Agbọ̀dọ̀ àgbà kọ́lọ́ ti di ibi kàwé yóò wò yí àyè. Agbọ̀dọ̀ bàbá ọlọ́ọ̀bá lè lọ́lá onáwọ̀lá ti máa ń pààyàn onáwọ̀lá ti máa ń jiyàn onímọ̀yé. Ọba ti máa ń ṣe àǹfààní mọ̀yà onáwọ̀lá tó lè kó nira báyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn iṣẹ́ tọ́lọ̀ ọba àdéhùn láńké onídàájú gbogbo àlámọ̀lẹ́ wa a gbọ́dọ̀ tó fẹ́dà bí ẹ bá tó fẹ́dà kan ìwé ìgbà wọn ó ti ó ti ṣí àdínú nǹkan ọlọ́ọ̀ba ìròyìn ọlọ́ọ̀ba àdéhùn láńké tí ọlọ́ọ̀ba àdéhùn láńké ṣe àdéhùn yìí ó ti bá nǹkan nípa ọ̀rọ̀ ó ti ṣe wọ̀ agbọ̀dọ̀ lórí látàkó ìdílé tí ẹ má ti lájọ káà ìdílé àwọn ènìyàn wà tí wọ́n lè jẹ́ ènìyàn lóòrò làwọn ọdẹ ń tẹ̀lé olùdó ọ̀làdẹ ló àwọn ẹ̀kọ́ ní ìlú ìjọba wíwá ṣe àwọn náà wà lálẹ́ pààyàn yàrá ìdè ìkápá pẹ̀lú ọmọ ìlú ọmọ ìlú ìlú òbíjọ níbi ìlú òkú náà ní ọwọ́ ìlú ọlọ́pàá òbí yìí òun náà ní pààyàn ẹ̀dọ́ bá rí wíwá ìjọba báyìí sí àwọn àjọ àbúrò rẹ̀ àbúrò rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àbíkẹ́ ìyá ìjọba pé àwọn ọmọ náà ń bẹ tí wọ́n ń ṣòwò ní àdìsí rẹ̀ àwọn ìṣòwò oúnjẹ ìṣòwò oúnjẹ àwọn àgbàlagbà ń dààmú rẹ̀ ìṣúná tó ilé náà ti ti bẹ láwùjọ wa ni ó ta kó ìmọ̀lá ọ̀gá àti ìgbàlá tó ti di àwọn ọmọ ìlú àbí ìmọ̀lá ọ̀gá àti ìgbàlá bá wọn mọ̀ èèyàn kò rẹ̀ àbí ní òbí yé ni tó bá jẹ́ kò sẹ́ni tó lè fi lọ́nà tó ilé yìí agbọ̀dọ̀ gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti gbogbo àwọn tẹ́kọ̀ọ́ ọ̀gá àti ìgbàlá ta ni máa ń fi kọ̀ ọ̀rẹ́ fọ́ọ̀mù tani wọn sọ yìí ọlọ́ọ̀ àbọ̀rọ̀ wáyé ọlọ́ ní ọ̀rọ̀ nǹkan ní àtọwọ́ ọba ìjọba ìwọ àwọn ilé ìfàmìmọ́ ìfàmìmọ́ ọmọ ọba ìjọba ni àbà sí ilé ilé ìfọ̀rọ̀ ilé ara yìí. nínú ìmọ̀ràn ọba ìjọba lọ́sàn tó bá kan náà òun náà ni توحيد العبادة توحيد الله سبحانه وتعالى في عبادته أو في ألوهيته òun náà ni ká máa jọ́sìn fọ́lọ́ ọba ìjọba ní ìtò ká mú òfin ìtọ́lọ́pàá tó ní kí ní ìjọsìn a gbọ́dọ̀ ìjọsìn fún nǹkan àbí ìjọsìn ọmọ ọba àlùfọ́lá kí náà pèlè àlèbáda àlèbáda tó àtẹ̀lọ́dún náà pèlè ìbáda náà ní pé ìjẹsẹ̀rẹ̀ ara ẹni kí ni ìjẹsẹ̀rẹ̀ ara ẹni ẹ̀dùn àlùfọ́lá yẹ fún ìlà ìlà ìjẹsẹ̀rẹ̀ ara ẹni yóò ọlọ́pàá àlùfọ́lá ìjẹsẹ̀rẹ̀ ara ẹni ẹ̀wá ní ìbáda lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa tàwọn èyí kẹ́ẹ̀kì sẹ́kọ̀ọ́ ayé ń tẹ̀lé ìyàwó ní ọ̀rọ̀ wa tó bá ti sàlàyé ìṣàkóso ní àìbáàdà òun náà ní ìṣẹ̀lẹ̀ òun náà ní ìṣẹ̀lẹ̀ ìjáde ìṣòro máa ń yẹ fún ọmọ àwọn ẹ̀kọ́ òun náà ní kankan tó jẹ́ pé gbogbo tọ́lọ̀ ọba àdìsọ́ lábá ti fẹ́ hàn gbogbo tọ́lọ̀ ọba àdìsọ́ lábá ti yọ sí ìgbàlàfọ́ àlọ́ àmàlí nínú ọ̀rọ̀ àbí nítorí wọn máa yà àdúgbò pa wọn lọ́sọ̀rọ̀ ìbára mi. Láàdúgbò ìbára wọn pátá bá wọn àgbọ̀dọ̀ wá lé ní àgbọ̀dọ̀ tó fẹ́ lòdì lẹ́yìn ọ̀hún àti ìjọba. Nínú àwọn ìran ìbára òun náà ní àdúrà ọwà àdúrà kásàdúrà lọ́sọ̀rọ̀ ní àdúrà òun náà ní lókè ní òun náà ní lókè ní ọlọ́ọ̀bà lórí lórí ṣe ìkábàyè fún Ṣe ìkábàyè fún mi. Wàá fún mi lówó fún mi lára ìgbéra ìtọ́tọ́ ni fún mi lẹ́nu gbogbo ni wà á fún mi lọ́mọ gbogbo àwọn ìbáyìí ìbádà ni. ó jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ kí ni wàá gbé inú ẹ̀rọ yìí lẹ́yìn náà ọba ìjọra. wọ́n náà ló ti jáde pé gbogbo tá a pè ká ju àpátápátá tọ́ba ti ìwádìí wà fún wa tọ́ba ti ní bùkátà àti pé a pè pé a mú pé mo pé tá ó fà wá rẹ̀ yá àwọn àwọn yà rahman yà rahman ó kọ wọ́n fún àná wọ́n tà áláwọ̀ ló wọ̀ wá ní ọ̀la lọ́wọ́ orúkọ rẹ̀ bá fún wa pè ní kó jẹ́ pé orúkọ tóun náà fún ẹ pé rẹ̀ ní àgbọ̀dọ̀ tí ó kọ̀ ní ìkànnìjọ́ náà wà ní ìgbà láti ìgbà yẹ gbogbo bá ti wò ó dáadó lọ́dọ̀ wa yà á kọ̀ ìdílé wa dáadáa àdúgbò ọ̀dọ́ ọmọ láti ọlọ́ọ̀bá ìṣọ́lá òun náà ni ó kọ́ tó ń gbẹ̀gbẹ̀ fún ẹ̀ tó sọ́ra àbí ó kọjá ní sọ̀rọ̀ àwọn àyè ọ̀sẹ̀ làwọn tó ti di lóko yìí. àdúrà àdúrà ti ṣe nínú ìbádà lọ́wọ́ káwá pé mábẹ́ kọ́lọ́ ọ̀bà ìjọba káwá pé orúkọ ọ̀sán tí èso kọ́lọ́ ọ̀bà ìjọba eléyìí yorùbá àti akẹ́kọ̀ọ́ pa ọ̀kọ́lọ́ ọ̀bà ìjọba yìí. ẹ̀wọ̀n yìí àwọn yá yá yá yá ó pọ̀ nínú àdúrà kó gbà kó àgbọ̀dé àbáyé kọ́ sí àdúrà yìí tó ń gbà nígbà yìí ṣe pé wọ́n ní ó ní ó gbà àwọn tó dàpọ̀ gbà wọ́n lè gba àwọn tó gbà yìí wọ́n lè gbà lẹ́yìn òní kò sí wọ́n lọ́dọ̀ àwọn kárí àlẹ́yìn kò sí wọ́n lọ́dọ̀ àwọn abẹ́yẹ̀sìn tí wọ́n ń gba ọṣẹ́ máa tó sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà àwọn nǹkan ni wọ́n fẹ́ jòkó wọ́n ti hàn wọ́n jọ pé kó yà sí i eléyìí kó gbà láwákà yìí àwọn ẹgbẹ́ wọn dà tíwájú ìbọn yìí kútùbà tíwájú ìbọn yìí. Tẹ́bá lọ lówó fún àwọn kútùbà ẹ̀sùn wa ní pé ìfà kankan ní ìfà bọ̀bọ̀ náà kà ìjọlá ilẹ̀ rẹ̀. Ẹ̀rì wọ́n mọ̀ pé ìyá arúgbà dídà àbí arúgbà dídà arúgbà bá dídà sáàdà dídà sáàdà bá dídà sàjádà dídà àbí tọ́mọ́lọ́ lówó ti wà láyé ẹ̀rí tó yá náà ó ti ya arú àdílà arú àbájú ẹgbẹ́ ètò àwọn arú àdílà àwọn àwọn sáájà àdílà àwọn àwọn sàdádà bá bílà àwọn tó kọ owó ọlọ́run káàdìlà tí ó kọ ọlọ́run kí wàá láti ọ̀rọ̀ nínú tó o túmọ̀ yìí pé gbogbo gbogbo àwọn kàtà tó ń sè tí ò bá tó kọ àìjẹ̀rù yóò ti tó kọ ọ̀láyà olùbáwọn lọ́wọ́ tí o bá dúró ma jọ̀nù yóò jẹ́ ọmọ ọ̀la yóò dúró de yìí àwọn tó yẹ kó kọ́wọ́ ọ̀la yóò lọ kó dà wà lé lónìí. sọ iná àwọn ọkọ̀ màláìkà tọ́lọ̀ ọba yóò lọ sọ́ọ́ lórí wọn sọ fún wa àwa rí màláìkà kan tọ́lọ̀ ọba yóò lọ pè ní dáadáa bá rí là fún wa àbí bá dàbí là kò sí. àwọn màláìkà tọ́lọ̀ ọba yóò lọ sọ fún wa ó dákọ̀ fún wa ó dákọ̀ fún wa ó dákọ̀ kọjá kọmọlá kò lọ òun kọ́lá kò sí títí àgbàrá ìlú lábílẹ̀ kùrán wọ̀lá nínú súnà tó sọ̀híhà ààrẹ ìkan náà ti wọ̀lá ìka fún ní àgbàrá ìlú ó ti gbàgbọ́n ní àgbàrá ìlú ẹ̀rẹ́ mi ti bẹ̀rẹ̀ so kakọ̀ rẹ̀ ti yí ìgbà yẹn kò sí títí àgbàrá ìlú mọ́lá kò lọ òun màláìka ìlú àgbọ̀ nínú àmàláìka ìlú kọ́lọ́ ọba àdìgbò lájà fún wa òun náà ní ẹ rìdwan àbí àní ọ̀kìn àní àbí àní malik rìdwan mọ́tàr àbí nàkéyè tó gbogbo bá àwọn gbọ́dọ̀ yìí ìwọ̀n bá lọ́nà sọ fún wa òun náà lágbà yóò fi òun sọ fún wa àní jẹ́ mẹ́tì wa yìí kò sí sáà ní kọ́lọ́ ọba lọ́nà sọ fún wa tó ti bó ti lọ òun náà ní pé àdúrà lẹ́ẹ̀rí òun nínú ìbádà náà lòun náà wà gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà làwọn ènìyàn wá ń pẹ́lẹ́ wé òun náà ni ó ti máa ń mú bíá ní sunday sunday ní oúnjẹ lọ́dọ̀ bíá àwọn àgbà yàtí wọn yìí. yàtí tó bẹ́ àṣà àwọn ọ̀dọ́ kò sẹ́ni tó ní ó ta yàtí. ànábì sallallahu alaihi wa sallam ànábì òkú sínú àkọọ́lẹ̀ abúlé ànábì

bá àmì lọ́wọ́ báyìí ẹni wọ́n lọ́wọ́ oníjà lọ́wọ́ báyìí nígbà tí ìwọ́n mi ka péjì kan wọ́n ti gbókùtà mẹ́ta sọ́ọ́bì àmì wa kò hà lọ́wọ́ òun ti kó ti jẹ́ kó jẹ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú jáde àyà kò sí láti nínú àkọọ́lẹ̀ ní ìgbé tó ra káwọn sọ pé àwọn àpapọ̀ láàyè tó dé káwọn pé àwọn àpapọ̀ láàyè yàtí nígbà káyà ní ọgbọ̀dọ̀ kàyé lè. wọ́n àwọn ọmọ sọ pé ẹ̀jẹ̀ ní wọn ẹgbẹ́ wọn tó kàyé lè ẹ̀jẹ̀ ìwọ́n mọ̀ lè bá kàyà sí i. owó rẹ̀ tó àbí àwọn owó tó mọ̀ ní madina ní wọn bá lọ sọ báwọn ọdún sọlá yóò di wọ. Ebi àti ìgbà tó àgbẹ̀ náà ni wọ́n dáná ìgbà tó àgbẹ̀ àgbẹ̀ àgbẹ̀ àgbẹ̀ ẹni para fún kábí sàrà rẹ̀. Àbẹ̀ alájọ àkànní láyé kábíyó wa sàdó àfihàn kábíyó wa ní sàrà rẹ̀ ẹni wà kókó àti ẹ̀ka àkàrà yìí. Òtí ògbóró àwọn ọ̀sán báyìí ìròyìn àwọn yàrá kan ìròyìn àwọn yàrá kan tó jẹ́ pé bẹ́ẹ̀ lómi ìlànà tó ẹ̀sìn bá ti ń sábà náà nígbà tá a mú lọ lé wọn náà lọ́dẹ̀ kò ní jẹ́ òjì ẹ̀ máa yí sílẹ̀ máa tó kalẹ̀ àwọn ènìyàn máa wọlé lọ́wọ́ máa wọlé sọ̀rọ̀ ẹlòmíì ọ̀hún ni ẹ̀ka tàjẹ́ rẹ̀ lásán ẹlòmíì ẹ̀jẹ̀ lásán òjò yóò tún ní sáyé ìwé ẹ̀jẹ̀ ẹ̀ẹ́dì ẹ̀ta rẹ̀ àwọn òun ní yóò lábà wọn wọn wá sí wàhálà káàkiri àìlú ni wá wọn ti sẹ́nu wá àgbò tó wá ní tó ọmọ àti wàhálà káàkiri àlẹ́ ìjọba ń dọ́gba ó ní wọ́n ká ọ̀rọ̀ ìlú wa fún gbogbo ilé tí wọ́n ti wọ́n ti wọ́n ti gbogbo náà tó bá wọn bá tà àlùkò kájú mọ́ ojú àìsí tí ó sì ní mò ń bí wọn wá wá wá wá wá rí màá ìyẹn ní ìdíjọ ẹni tó fẹ́ bá wọn ṣe kọ́ńtàkì ọ̀rẹ́ mi pé owó tó wọlé ìdíjọ ọmọ tó ti kéré báyìí wá wò ó ha tó tọ́ mọ́ ìlú tẹ̀ tó wò tẹ́ wọ́n ti dé wọ́n tàbí ń owó owó owó ọlọ́kàá rí abíyá rẹ̀ lọ́kàá rí bí bí wọn ẹ̀yìn ìbàdí ẹ̀ ẹ̀ ọrụ. ẹ̀jẹ̀ tó lọ wà tó bá jẹ́ pé èyí fẹ́ paríyá fọlọ́ kò fẹ́ paríyá fọlọ́ tọ́lọ̀ bá yẹ wọn wá ó ká bíbá ní débi pé ah, lọ wọn á bí olùkọ́ yà lọ́wọ́ wọn ìgbọ́dọ̀ náà ló ń yẹ fẹ́ nígbà tó lọ́wọ́ bá lọ́wọ́ láti táwọn ó ní táwọn bàtí sọ ayé nígbà tó ń sọ pa wọn. nígbà bàtí sọ ayé àwọn lápàlàpà wà láti àwọn lọ́wọ́ إن الله إن الله يأمركم أن تذبحوا بقرة ìtọ́nà ọba ìṣẹ́lá tó fọ́nà ìṣe ní ẹ̀ka rẹ̀ yìí. àwọn àjọ ara ẹ̀rí pé ìsìláàmù wọn olóògbé ní olú tó ń kàn ìjọba ìjọba ìjọba ọba àdìgbọ́lá òní tó bẹ́ẹ̀ bá ọba àdìgbọ́ yìí àdìgbà ìjọba ìyá ìjọba ọba àdìgbọ́lá ní pàǹtà báyìí kò ní wá mọ ìjọba ìjọba ọlọ́run pé inú èwo ọ̀pọ̀ ìlú èwo ìkámú ìjọba ọba àdìgbọ́lá bá ní tí ìbá ti pín lórí pé àyẹ̀sọ̀ wà wà lẹ́wọ̀ sọ̀dọ̀ tó wá di ìwà pé àwọn nǹkan báyìí ní ògbọ́dọ̀ àwọn báyìí ògbọ́dọ̀ sí láàrin rẹ̀ àdúgbò ìbáyìí àwọn báyìí ògbọ́dọ̀ sí láàrin rẹ̀ kó mọ́ mọ́ mọ́ kó mọ́ jẹun ní sáré kó mọ́ jẹun lójú ẹ̀ẹ́ ẹ̀dúrà nìyí kúkúrú àwọn ọmọ báyìí níbi kó jẹun tó dálé kúkúrú àwọn báyìí níbi àmàlí bẹ́ẹ̀ fún wa àmàlí tún bẹ́ẹ̀ látara pé ilé yìí ó fi jọ́sìn mọ́mọ́ ọba àlọ́lá nǹkan tó dáa nínú ìyá yẹn káàbọ̀ wá ní gbogbo àwọn àlàyé yìí bẹ́ẹ̀ wà tẹ̀síwájú bá ti padà tó bá lè lọ́wọ́ lọ́wọ́ ràbí òwò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí n tó ẹ̀ jáde náà mìíràn rẹ̀ tí ẹ̀ bá fi parí ayé wọlé àmúlà sara káàdì kíni adé láwọn ọjọ́ ìsára ti àwọn àbúráyè

àgbàbà àyàkílẹ̀ ìmọ̀ rẹ̀ àyèsíkàfà kákẹ́tà nígbà nígbà tí ìbáwà lé o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ẹlòmí bẹ̀rẹ̀ sí tó bá kọsẹ̀ lásán ní ayé wàlẹ̀ ìyá ìyá tó bá kọsẹ̀ lásán ní ìyá wájà sọ́dà ìyá yóò wàlẹ̀ ìyá òkè mi túmọ̀ rẹ̀ ṣé kí ìyá ìwà kí kí ìyá ìwà ṣe kó wá kí ọ̀pọ̀lẹ́ làbí wá yọ jáde ní kọ́tà olú lẹ́yìn ìpè nǹkan sí lẹ́yìn ọlọ́ọ̀bá lórí ọlá rẹ̀ mú ìmú tó jẹ́ sí orí ọlọ́run ní ìwádìí òkúta ní lẹ́yìn ọlọ́ọ̀bá lórí ọlá rẹ̀ ìwé ẹ̀ka ní báwọn èyí máa ní ọkọ̀ bá lájẹ́ báyìí sí ẹ̀dẹ̀ bá wọn ọ̀tọ̀ ní sẹ́lẹ̀ bí ó pè jáde lẹ́nu kò ní pariwo ọ̀lá pariwo láìláì ọ̀lá ọ̀tọ̀ ní sẹ́lẹ̀ bí ó pè jáde lẹ́nu kọ́nà ní tí o bá wá ní tí o bá ní tí ní ẹ̀bùn ọdún ayé wa ní o bá dé nígbà tí o pariwo ní ìyá ẹni o èmi yà mí yà ẹni bẹ́ẹ̀ lé àdúgbò tẹ̀lé kú kàkí ajẹ́jọ́ alẹ́ ti wá parí ìyá rẹ̀ ẹbí òní ìyá rẹ̀ lọ èyí àwọn ìṣòro rẹ̀ lọ bẹ́ẹ̀ ni àwọn ènìyàn gbọ́ ìṣòro tí ń lé orí lọ́dọ̀ àwọn Yorùbá ni ìbá ń pẹ̀lú lọ́dọ̀ àwọn Yorùbá ẹ̀sìn bá rí Yorùbá gbà yí pé orí ó ká gbogbo àwọn ẹlẹ́dàá rẹ̀ ẹni ìbá mi sọ pé orí ẹni orí ẹni òun làwọn ẹni wọ́n ní orí làbá bọ́ á ibi ò bá jọ àgbọ́ nípa orí òun náà ní orí ẹ̀yìn kan náà wá òun náà lẹ́lẹ́dà rẹ̀ nínú ìjọba máa ń sọ pé nílẹ̀ ah, yìí ló ń sọ pé ọlọ́run náà yọmí ọlọ́run ló yọmí yìí owó sọ pé èyí yìí ló yọmí kílẹ̀ yẹn ti wọ́n èèyàn pa àti sẹ́kítà ọ̀pọ̀ ọ̀la ìjọba tó bá àwọn ọ̀pọ̀ báyìí náà nínú àwọn ọ̀pọ̀ láwùjọ wa nínú ìgbẹ́ ìlú yóò ká gbogbo ẹ̀ lórí ọ̀rẹ́ má nílẹ̀ gan àwọn tí wọ́n sọ ní tó ń bá láwùjọ tí wọ́n sọ nù òun náà fi sọ tẹ́ ẹ bá bá wí náà sọ̀tọ̀ sọ̀rọ̀ àwùjọ tẹ́ ẹ ò mà sọ́mà tí wàá kàlà yìí nàìjíríà nǹkan tó yìí kò ní bẹ́ẹ̀ tó láti ní òfin tẹ́ ẹ parí. inú àwọn nǹkan bá ń gbógun jọ bẹ́ẹ̀ tó jẹ́ pé ìfà àti àlùpàpọ̀ mọ́lá ọba àlejò ọlá nínú nínú àwọn ìfẹ́ ọba ọba àlejò ọlá òun náà ní ìgbàgbọ́ ajé ìfẹ́ láwùjọ ní bẹ́ẹ̀ ní Yorùbá ìgbàgbọ́ tí Yorùbá pè ní ajé yorùbá gbà pé tí wọ́n pè ní ajé wọ́n gbà yí pé òòṣà ni kò sí èmi níbẹ̀ lọ́dọ̀ yorùbá òòṣà òun náà pè ní ajé ọ̀là lọ́dọ̀ àwọn yorùbá òòṣà yìí ní ọjọ́ díẹ̀ ó ní special day ọjọ́ yẹn òun náà ni yọ́mù lè sẹ́yìn tó ń pè lọ́jọ́ monday òun náà pè lọ́jọ́ ajé àdìbọ́kà yorùbá nípa ajé yìí wọ́n gbà yí pé òun náà ni òòsà tí ń bẹ níbi níbi àdìsí òun yóò pín wò lówó ìwọ̀nba tó ní nì wò ní jẹ ìyẹ̀bá tó ní jẹ ní wò ní mu ìyọ̀nba tó ní mu ní àwọn Yorùbá gbà ilé ajé yìí òun ló wà ní ìdájọ́ ìjọba wọn òun náà ló fà á ló jẹ́ pé kọ́nà wọ́n bílíbù pé ajé ìta àwọn sọ yìí ẹni tí ajé òun bá kọjá lọ́dọ̀ rẹ̀ níbi ọjà bí ta àníbi òní ṣe láyé bá ti lè kọjá bẹ́ẹ̀ ní gbogbo ọjà ìlú tàbí lọ àdìsọ́ta lè máa rí wọ́n àwọn Yorùbá ń gbà èdè bíi pé ẹ̀ńtọ́nà ọba àlùkò lábá ọmọ tó bá já tó níta mẹ́fà tó níta mẹ́fà níta rẹ̀ bá lé wọ́n lò ó ní kíni wọ́n lò láyé ọlọ́ba dé mi wọ́n lè ní Yorùbá dé mi pé tó bá fẹ́ tajà láàárọ̀ kùtùkùtù ó ti mọ ọlọ́wọ́ máa mọ́ tó àkọ́kọ́ náà ìjọba fi lábẹ́já wá òun lọ fún ara rẹ̀ ẹwù sáwù ẹwù lákàyè òun náà ní wàá fọmọ olówó ọyá ọmọkọ náà ọmọkọ fẹ́ ra wọ́n là sábà yìí ọmọ wà lálẹ́ ọ̀hún. ó sì gbàgbọ́ pé adébíyẹ kí ni adébíyẹ ọba nì. wọ́n náà lọ́wọ́ bá adébíyẹ àti wàá sọ wọ́n á sẹ́ni tí o ṣòro jáde yẹ̀ wọ́n. ẹ̀fọ́ ọ̀rọ̀ ajé jẹ o yálà kan bàbá la jẹ ọ̀fìn kan. tó bẹ́ẹ̀ ni ajé ewu òdìbò àríyé rẹ̀. ọlọ́run tó alájẹ rẹ̀ wá ọlọ́run tó bá jẹ́ wá wá jẹ́ wọ́n bá wọ́n bá jẹ́ wọ́n bá jẹ́ wọ́n àwọn tó bá yẹ lọ́wọ́ tó yìí fẹ́ẹ́ bá mi láti dé ibi rẹ̀. káwá àwọn tó bá jẹ́ wọ́n rẹ̀ ẹgbẹ́ wa lágídí olùsí ìgbà tó lọ́wọ́ àwọn kí lọ́gbọ́n láti máa rí ẹ̀wọ̀n náà ó mọ̀ pé tó lè rí náà ni ó wọ́n ìjọba kẹ̀lẹ́ ìwé kọ́ńtẹ́tọ̀ ajé nínú Yorùbá wọ́n lára yìí jẹ́ ajé fún yìí lẹ́kùnrẹ́ tòlótọ́ wọ́n wá gbàgbọ́ àbí ìwọ̀n bá ẹ̀ka yẹn gbọ́ wí gbọ́ àmọ́ wọn náà máa lo àwọn láwùn yẹn ilé ìwà bí ìdí tó máa wọlé rẹ̀ àbí kó wọlé àti àwọn

tó bá ti wá gbà gbọ́ ọ̀nà náà lè fi máa ń lo gbọ́dọ̀ wá sí ọmọ yìí àfẹ́ta ọlọ́run jẹ ta ẹni bá wọn mọ̀ ọlọ́run jẹ ọlọ́run mọ́jà wa ọlọ́run mẹ́rin yóò ra wa ọkùnrin àwọn ọ̀sẹ̀ nípa tó bí àyè tí ó ti ń bẹ́ẹ̀ tó ìwé lẹ́yìn ẹ̀sìn àkọ́ta mórí ni ó ta ko pé ọlọ́run ìjọba òun máa ti wọ́n mú bí erí èdè ẹlẹ́gbà rẹ̀ gbọ́dọ̀ ọ̀bàdì tọ́lá wà wọ́n tó mú bí erí tó ẹ́ àrísù láti dáàtì ìbọn ọmọlájẹ́ ni tí alọ́lọ́ ọ̀bàdì tọ́lá ṣe ní wọ́n jẹ́ ọ̀dáàtì tó gbọ́dọ̀ àwọn ọ̀dọ́ yìí àmì ìtàkì ní ìtàkì ní àtúntò rẹ̀ tó nínú tàwọ̀dì nínú tàwọ̀dì òun náà ní òun náà ní tàwọ̀dì àtúntò kágbà pé òun ìtàn níjẹ́ bẹ́ẹ̀ kò tẹ́lá tó lè bá a jẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ ìgbóbi òyìn ara rẹ̀ kágbà kọ́ náà ọba àdékọ́ láti sọ lórí àwọn ọ̀rọ̀ yẹn àgbọ̀rọ̀ tó bẹ́ẹ̀ lórí ọwọ́ ọ̀dà ní ọ̀rọ̀ ìgbà òtẹ́lẹ̀ tó lè sáré fún yàn lẹ́yìn ọlọ́run alùpàtà àrùbàzà alùwàhàd àrùwàhìm gbogbo àwọn àwọn ọ̀dọ́ ọba àdékọ́ láti òyìn ara rẹ̀ lórúkọ lórúkọ lórúkọ pé ara rẹ̀ yìí ó ní sálà àwọn èrò tó kù ní ara rẹ̀ pé òun máa ń sọ̀kalẹ̀ ní ìdámẹ́wàá ìdámẹ́ta àjẹyọ ní sámà ayé ọlọ́ọ̀bà àdìjọlá ó wà lórí àlàràfẹ́ àlàlàṣùsára ọlọ́ọ̀bà àdìjọlá ń bẹ lókè aláwàjì báyìí ní akáàlì yìí kò bára ní kankan ní ogun ẹ̀dá rẹ̀ lókè aláwàjì sí àkàlọ́ lókè ọlọ́ọ̀bà àdìjọlá tó ká gba ilé ìgbọ́ káwọn gbà bí àwọn káwọn gbà bí àwọn ìtàn táwọn gbà pé ó gba ìlọ́lọ́wà kọ́lá àwọn ọ̀sán lọ pé kọ́lá náà bá àdìgbọ́lá ó ní òkú lérí àlàájì ó mọ́ náà bá àdìgbọ́lá yóò sọ̀túnṣọ̀ ọlọ́run bá àdìgbọ́lá ló ní kó látà sí ọ̀sán nínú ẹ̀yà rẹ̀ nígbà tẹ́ bá ti lọ kọ́lá bá àdìgbọ́lá yóò kó lérí àlàájì àjẹpẹ́ ọlọ́run bá àdìgbọ́lá ló ní ó ní látà sí ọ̀sán nínú ẹ̀yà rẹ̀ lọ́dún tó ọ̀nà ọ̀bàdìlọ́lá níbẹ̀ ní òkè àdáwà yìí lẹ́bí ní wọ́n ti kú ní màtá bẹ̀rẹ̀ yìí pẹ̀lú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀bàdìlọ́lá gbogbo àyè eléyìí náà inú rí ọ̀rọ̀ ní pẹ́jẹ́ pé níbẹ̀ ní àwùjọ wa náà tó ló ti pọ̀ jù mi wọn sọ pé gbogbo wọ́n á bẹ̀ lára ní ìdàbò tí wà ní wọ́n á wúrọ̀ àwọn eléyìí ọ̀lá rẹ̀ nígbà tó ta kó ìròyìn ọlọ́ọ̀dà àti ìjọba tó lè yára rẹ̀ ó ló ń bẹ̀ nígbà náà ọ̀là wọ́n wá ní pẹ̀lú gbogbo àyè ọmọ tó lọ́wọ́ bá àlejò ọlá kò pé méjì tó bá wà yà yìí tó tún wà bẹ́ẹ̀ náà kó wá di bẹ́ẹ̀ lónìí ẹ̀ ìdáàdì pẹ̀lú wa pẹ̀lú bó ti wà yìí pàápàá rẹ̀ wọ́n lè wọ́n ti dáfọ́ lẹ̀ báyìí sí báyìí níwè sọ̀rọ̀ ọba àlejò ọlá tó bá lò wáyà yìí lọ́dún rí ọ́fíìsì lọ́dún rí ọ́fíìsì àwọn yóò ti mọ̀ pé ìfẹ́ ti tẹ̀lẹ̀ sí ọ̀run wọ́n ti mọ̀ pé ẹyọ kan náà ló gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ àlùjọ̀nù ó gbà wọ̀ ẹ́ lókun wọ́n gbà yí pé o ò lè jẹ́ méjì láíláí àwọn èèyàn nu wọ́n lè láàyè mọ́sálù láàyè àtúwà tó mọ́tò ọba àdìjọ́lá ọba tó fẹ́ àlẹ́ ọ̀kan tó ẹ wá wọlé àwọn àwọn ìsúnbí ìdílé yẹn máa fi dé kòtò ga jù lọ́dọ̀ wọn òun náà gbà ní ìbágbà pé ọlọ́run ó kúrò kálọ́lọ́run tẹ bá dé wáṣíkà tó ń lè lù wàhálà tó lù lù pé gbogbo kan òfin ti ẹyọ kan tó gbogbo bá ẹ ti gbọ́dọ̀ wàhálà tó lọ níbi ẹ̀yọ́ rò pé wáyà ẹyọ kan tó lọ́wọ́ bá ọ̀la ní túmọ̀ náà ni pé gbogbo kan ká gbogbo papọ̀ lára mọ́tò mọ́tò ajá ẹran gbogbo buwa buwa buwa wọn. sòrí eléyìí àwọn èèyàn sọ pé àbílà tó burú láyé wọ́n ní bọ́lá wọn burú ju àbílà àwọn títẹ̀kì lọ. àwọn títẹ̀kì mẹ́ta lọ́kànlá àwọn àrí wọ́n ní mẹ́ta ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímá àbí báwọn tó lọ wí wọn ni. àwọn ọ̀dọ́ àwọn oníwájú àti olùdú ni wọ́n tó burú bẹ́ẹ̀ lọ nítorí pé ọlọ́run bá àlejò ìsábàárì mọ̀ náà ni sábà tó rí nǹkan mi lọ́la òun ló ń ṣe kí ni ó tún pè lọ́lọ́ òṣèlú àti òjá yìí inú àdìsọ́nà tá a gbọdọ̀ ní nípa ọlọ́ọ̀ba àdìsọ́lá òun náà nínú òun náà ti ọlọ́ọ̀ba àdìsọ́lá ìwòrán tó bá ti wòye ara rẹ̀ òun náà ti ká ti wòye rẹ̀. kí ẹ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba àdìsọ́lá àwọn ọkọ rẹ̀ tó kọ́ tó tọ́ra rẹ̀ ọ̀nà méjì náà láti máa ń mà ní ìtò sọ fún alẹ́ àlùkò àn tó ti pọ̀ àti ìlànà ìsọ̀ wá wàlẹ̀ òṣèlú àti sọ fún wa tó yẹ pé ààlẹ́ nínú àlùkò àn ń bẹ́ẹ̀ lórúkọ ọlọ́ọ̀ba àdìsọ́lá yẹ pé a máa rí inú àti sànẹ́bì a máa rí nínú àlùkò àn

àwọn agbọ́dọ̀ kọ́lọ́ ló kọ́ àkókò tó bá fi ra rẹ̀ owó bá ti kúta tó tó kọ́lọ́ bá ti sọ́dá àtàwùwá tọ̀kì ìyà wọ́n bá ti mú wọn fún alágbọ̀dọ̀ bá àgbọ̀dọ̀ sí àgbọ̀dọ̀ sí pàtàkì sí fún àwọn ẹ̀wá wò sí àwọn ẹ̀yẹ sọ ọlọ́run bá ti ló kọ́ kí èkó wá ní kókò tó dáa kókò tí ò tún rẹwà wọ́n tún wá sọ fún pé kókò ọlọ́run yìí wọ́n tó lọ sí ọkọ̀ lọ́wọ́ mi a bá lọ fún ẹni tó àkókò àwọn ọ̀wá ní àyè àwọn ọ̀gá ọ̀wá ní àkókò ẹ̀ kókò ẹ̀ lóòótọ́ àwọn ọ̀wá ní ọ̀wá ní àyè òní jẹ́ ọ̀wá ní àyè bẹ́ẹ̀ ní wá sọ pé ọlọ́run fún ọkọ̀ tọ́lọ̀ tẹ̀lé bá ti sọ pé ọ̀pá báyìí orúkọ púpọ̀ tó sọ lọ́rùn jẹ́ bẹ́ẹ̀ tẹ̀ bá pé ọ̀pá náà sọ ọ̀pá ní kalẹ̀ ẹ̀fẹ̀ rí arabi twenty níbẹ̀ tẹ̀gbẹ́ ní méje lágbára gan lágbára tó déjè gan fúnra rẹ̀ tí ọ̀rọ̀ bá ti ju ti méje lẹ́nu pé ní arabi méje mẹ́jọ tí bá ti kọjá arabi mẹ́jọ lágbára tó sọ pé tànà tó kí ni ẹ̀jẹ̀ ti ó ti sáyọ ó ti kọjá àgbà ẹ̀rọ ọ̀rẹ́ náà ló pàdé ìgbẹ́ bá rí àwọn olóró lágbára pọ̀ ọ̀kan ẹ̀rẹ́ ilé ìkọ̀sánú kẹ́mà lágbára ti káwá ní ìjọba ka iye lẹ́tà tó wà sí lẹ́tà tó wà bẹ́ẹ̀ ẹwà sí lẹ́tà ní fifteen láíláí àbí ẹ bá tó kọ́ lórí ìbàmọ̀ lóko àwọn wà wọ́n wà mú àwọn kọ́ wọ́n wà ní orúkọ náà bàjẹ́ ìgbọ́lá ni wọ́n tún wá fún mi irú àwọn ọ̀tọ́ báyìí ti sọ ọlọ́ọ̀bá àdìsọ́lá ló kọ́ púpọ̀ ni tó kọ́ ọlọ́ọ̀bá àdìsọ́lá ní wàlẹ̀ láì láti máa wọlé ṣùgbọ́n pàtàkì òun bìlà ó ní ọlọ́run ní àwòkọ tó fáìn àwòkọ tó rẹwà pàtàkì òun bìlà àwòkọ yìí kẹ́mọ́ ti ṣe kíni òun kẹ́mọ́ ti pè wò. ẹwà wò àwọn ní kínáwórúkọ rẹ̀ wọ́n pè wọ́n pè ní àhàlálù rẹ̀

بالتوحيد قد بيت الغرب لله والدين كامل لهم بصوت لا وعليه تتعرض والانقياد له بالطاعة أو أدفع فلو بعد ولا بل كما تجد كما تليه إن تبقى فوالا سكاتي ولا نكاتي إن تبقى نكاتي نفسي ولا نكاتي نفسي ara islam náà ló wà sẹ́yìn bá pé gbogbo tàwọn ìgbà sọ yìí tí ò pa àfẹ́sà nípa kọmọlá ọba àdìgbọ́ láti àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí àmọ́ àwa rí ìwẹ̀ pé láwùyà nǹkan láàyè ìtàwé kò iji dápà bọ́lọ̀ gbèsè pẹ̀lú kó máa tẹ̀ ọrụ ọlọ́ọ̀bá àlejòlá ìwé ẹni báwọn kò jẹ́ mùsùlùmí o. ó gbọ́dọ̀ gba ó gbọ́dọ̀ gba pé tọ́lọ̀ bá tó gbọ́kẹ́ báyìí ó nà lẹ́mọ̀ ní. ìjọba bí ẹ ìdí ó di abala tó jẹ́ mùsùlùmí tó bàbá ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ni agbára kò bà gbogbo àwọn tọ́tọ́ náà fàálà tẹ́lú fàálà tẹ́lú àmà tẹ́lú ẹ̀sì gbogbo ẹ̀lú pàtẹ́ kí ó ṣe ó ti ló ń jẹ́ mùsùlùmí abínídà kejì gbogbo tọ́nà ọba àdìsọ́lá ní ẹ̀jìnà sí gbogbo ẹ̀lẹ́sì máa bá òun òun náà lẹ́mà bá ń bí ọtí ẹ máa bá ń bí tẹ́tẹ́ ẹ máa bá ń bí jìnà ẹ máa bá ń bí olè jíjà ẹ máa bá ń bí náírà bẹ́ẹ̀ gbogbo àwọn jàǹdùkú wà tí ò dá ẹ máa bá bẹ́ẹ̀ ó ti bẹ̀rẹ̀ mùsùlùmí ìjùpájú tẹ́lẹ̀ fọ́nà ọba ìgbà láwọn ti lára rẹ̀ tó a jẹ́ pé lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ bá ti mú gba àwọn ìta àtọ̀ yìí tún láti gbé àti kíni àti làbújá tẹ́lẹ̀ ìgbé yà kí ẹ gbà wọn fọlọ́wọ́ lùtọ́nà bá ti tọ́nà bá ti ní ẹ máa lọ tẹ́lẹ̀ alẹ́ máa lọ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta á ti mọ̀ pé ọ̀nà ìsìláàmù jì ìdí pé kàtẹ́yẹ kan máa ń kílẹ̀ ibi á mùsùlùmí ni mí kílẹ̀ tó ń jẹ́ mùsùlùmí ẹ àbíláì ló pọ̀ mi àrárá o kéde ó kọ lásán ẹ̀yẹ́ máa mọ̀ pé ẹ̀yẹ́ mùsùlùmí kéde bàyí bá àti ẹ̀yẹ́ bàtà níbi mùsùlùmí náà ẹ̀yẹ́ ti mùsùlùmí nù àbíkó náà ṣe kíni àbíkó jẹ́ mùsùlùmí òdodo pẹ̀lú àwọn kátà kàkàlẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ èyàn gbọ́dọ̀ gba àbábọ́lọ́ ọba ní ìgbẹ́lẹ̀ wọ̀lú bàlá ọdún ilẹ̀ ṣíríkì wọ́n ààrẹ èyàn tó wá gbọ́dọ̀ gbọ́ pápọ́tẹ̀ kúrò ní ìta ń pèlẹ̀ bọ̀ gbogbo wà áhìlì yìí kó o sì má bá wọn tí wọ́n ń ṣe má bá wọn lé yìí. eléyìí wọn á pín sí méjì èmi ò ṣe àgbàpọ̀ òṣè àbá àwọn tí wọ́n ń ṣe tó o takò wọn pé tí wọ́n ṣe yóò dáa àbọ̀ kàdá akẹ́gbẹ́ ìtọ́ ẹ̀fún kálukú lẹ̀ kó máa ṣe tiẹ̀ bẹ́ẹ̀ bá rí tí wọ́n ṣe lẹ́rù lẹ́bọ̀ tí ó da ọwá ní á ibi òkú ṣe ẹ̀mú kálukú rẹ̀ kó máa ṣe bí wọ́n ṣe ìsìlámù ìwòye tọ́jú ọ̀pọ̀ kan ṣe ni òkú lẹ̀ wà ní ṣe lẹ̀ máa ṣàlàyé rẹ̀ nítorí pé tó bá jẹ́ pé léyìn òun ànábì bá wáyé ni ànábì ò bá ti ànábì ò bá ti ò bá ti òkú kalẹ̀ ara rẹ̀ lé rẹ̀ ni tó bá ànábì ò tẹ́wọ́ ànábì ò ti bá fẹ́ gbàgbọ́ mọ́lá ọba àlejòlá àmọ́ kò tó èmi ò tẹ́ ò tó àbí kó o tún gbìyànjú láti gbé ni láti bọ́ pábọ́sẹ̀ kó lára àwọn tí wọ́n ń tẹ́ kó o ti máa pe àwọn èèyàn kó o ti bẹ̀ òun náà ti jẹ́ islam yìí òun náà ní islam ní sọlá ọ̀rọ̀ sọlá mọ́ àti tẹ̀lé ní ogójì eh, ogún ọdún àti mẹ́ta ó lé mẹ́ta pẹ̀lú ìyẹ̀ islam yìí bẹ̀rẹ̀ tó islam yìí ìfowópamọ́ wa wà wípé kéèyàn bá gbé ṣe gba àwọn mẹ́ta àwọn ìdíje ó jẹ́ bùtù ló ti dúró gẹ́gẹ́ bí mùsùlùmí ọwọ́ aláwọn ọ̀sán tó yẹ pé kéèyàn bá wá ṣe é ìwà ní jẹ́ mùsùlùmí má kéèyàn bá kójú àwọn mẹ́ta àwọn ìdíje bá ìdókòwò àríkẹ́ ìṣe ọ̀nà mẹ́rin náà ni bóyá ọ̀rọ̀ ìyẹn bóyá àìsàn kan ló ní lọ́kàn ni àbí iye méjì àwọn kan wọ̀nyí ó lè sàn yìí tí ó jẹ́ àdúgbò ní Islam. sábàlọ́ wọn náà tó hàn gẹ́gẹ́ bí ayàtà mú ọkọ̀ alẹ́ kan ọ̀rọ̀ àwọn tàbí àgbẹ̀mí láwọn tọ́lọ̀ ọba àdìgbò láti kí ni tọ́lọ̀ ọba àdìgbò láti wọ́n ti kéde látara pé kí ni látara pé wọ́n fi àdẹ́bí wọn sáwàdà. sẹ́wọ́n kí lágbàá ni wọ́n sàwàdà lásán ọlọ́run bá dìgbà láti lọ pé ẹ̀jẹ̀ fún ìtẹ̀nà kọ́ni kàfà fún ẹbí kékeré abilayi wa tó ó tún lẹ́yìn tó ti lẹ́yìn lẹ́yìn ẹ má wá kankan tó إلينا سلام كده يا حبيبي صلى الله عليه وسلم مين دايما كان بيقول لنا عمر بن ودي انا الله يقول لنا سبحان الله قال وعم هيا قرانا وانت كويس قوي قالوا بعد كده ان كل من اموالهم صدقه تطهرهم وتزكيهم كده يا نبي مني وهو وانا كما هي صدقه تعرف تزكيهم وتطهرهم وتزكيهم بها kó fi máa tẹ́kí ní kó fi pọ̀ wọ́n máa ń kó fi pọ̀tí àwọn máa àwọn wá gbọ́ yí pé pàtà náà ti kú ayé pé àwọn òṣèlú kàkà mọ́nù tó bá níbi náà kó yọ kó mú owó àwọn wọn bẹ̀rẹ̀ sára ìgbà pé òrí bẹ́ẹ̀ kàkà yìí onígun kan ní orúkọ ẹ̀sìn ni yóò ti wà nílẹ̀ láti jábọ̀ fi dénú pàtà náà gbà ti lọ tán ẹni tó bá tún pàtẹ́ bá nẹ́bí sọ̀rọ̀ àwọn ọ̀sán làwọn fúlàní tẹ́ máa yọ kàkà àwọn apá ní sí o àwùjọ tó ti ọlọ́wọ́ àmì ọba àwọn eléyìí ò wọ́n jáde kó islam wọlé náà sílò tókòkò kan náà wọlé òkú ẹ̀sìn islam yìí àwọn náà eléyìí sọ̀kọ́ di àbúgbàtà wọ́n ti di ogun jà wọn wọ́n ti pàmò. ìtẹ́lẹ̀ fún wa wò láwùjọ wa pé a níbi ìkírun ká ìgbólóhò kírun má yóò ìgbólóhò gbàrẹ̀ má ní parí ló gbólóhò sí la ilaha illallah má gbogbo àwọn táà sọ yìí ìbáyìí wọ́n ti la ilaha illallah kò sí láwọn ọgbà rẹ̀ má kò sí láwọn ọgbà bá nàbí ànábì ọlọ́run ọ̀là wò láwọn ọgbà tí àwọn bá kí lóun àlífà lẹ́yìn ànábì gbogbo nǹkan ni wọ́n gbà àmọ́ nítorí pé wọ́n láwọn oníṣẹ́kiri wọ́n láwọn oníyọ̀ làdámọ́ wọ́n láwọn oníyọ̀ làdámọ́ àwọn bá káyọ̀ ojú ojú gbogbo ìdàrú àwọn tàbí oṣù wọ́n tẹ̀lé yẹn tó àdéhùn káwọn náà lọ lè mọ̀ pé kò dìgbà tá a bá dìgbì àfọlá wa pé ìjẹ́ mùsùlùmí ó rọrùn sí àwọn akẹ́yẹ̀wò àwọn kan jáde lẹ́nu lójú àjáde kó ní ìlànà ọ̀rọ̀ ní ewu àwọn kankan níwà tí ó jáde kó nínú Islam tó àwọn ọmọ yìí àwọn náà ni wọ́n pè ní àwọn akéwì Islam àwọn nǹkan tí wọ́n gba Islam yìí jẹ́. àtiwọ́dún Islam rọrùn gan ẹ̀sìn báwọn àtiwọ́dún Islam ó rọrùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àti jáde kó nínú ẹ̀ àìsàn ó tún bẹ́ẹ̀ rọrùn bí ẹni wọlé rẹ̀ tó bí ọ̀rọ̀ lásán náà bí ọ̀rọ̀ lásán ó ní ẹnìkan nígbà àwọn tó ti kọjá lọ ó sì wọná látara bí látara èsì látara èsì tí lásán ló mú wọná bó lè ti ṣe mú wọná nígbà tí wọ́n kọjá lọ àwọn méjì wọ́n wá dé lùkà wọ́n ń bọ òrìkà bẹ́ẹ̀ wọ́n ń bọ̀ òrìkà bẹ́ẹ̀ ẹnì kan òsì gbọ́dọ̀ kọjá lásìkò tó bá ń bọ òrìkà yìí wọ́n pa ẹni wọn ó débi ní ó àbí lẹ́yìn wá sí tó bá ta ẹ̀jẹ̀ ẹni tó bá pa nǹkan kan nípò náà ẹnì kan ni wọ́n wá ní àrárá o òun ò lè pa nǹkan kan kó ta o wọ́n ti pa ẹnì kejì wá wò pé à inú mi wá pa o kí ló wá sí díẹ̀ ló bá pa ibi ti bí àkẹ́lẹ́ lásán náà níta ó ti pa ibi ó ti tàdá ẹ̀ ó ti fi kú wọlé látara rẹ̀ ẹ wá wò ó ti ibi ti lásán ayé pé kìí ṣe pé nǹkan tá a pa ọ̀la fẹ́ wò ẹ̀dìbò ìdìbò yẹn ló ọba àdìsọ láti yẹn pa nǹkan kan fi papọ̀ má. tó pẹ̀lú kí ni ọmọ tuntun yẹn láwùjọ ní ti bẹ́ẹ̀ tẹ̀lé kí ní lásán àwọn ẹgbẹ́ ẹ̀ ṣe. nígbà tí òtún ti ń ṣe ìwọ́ bẹ́ẹ̀ ẹ̀yìn tẹ̀lé kí ní lásán àwọn kàdé ti ṣe àárọ̀ ó fẹ́ẹ́ jì wá. sàmà ìlú màá ti ṣeré tó bá ti sọ àwọn èyí ti báyìí fún àwọn àwọn ìlú wà sílẹ̀ tó wọ́n jáde kó ní èyí lábàá ní lábàá gbogbo àrò àwọn nǹkan pépé àwọn ń fojú òwe kékèké ní amáníwájú ọ̀rọ̀ ọba àdéjọ láti ọdún kò nìyí. káwá bọ́ sínú nàwákì Islam nǹkan tí máa ń ba ìlànà jẹ́ yanni tó jẹ́ kó nǹkan gan ni àkórí níta fẹ́ sọ̀rọ̀ lórí àfihàn Islam tó jẹ́ pé ẹni tí ò bá ti jẹ́ tí ò bá ti wọlé Islam yẹn láǹtọ̀ yìí kọ́kọ́ kó tó wá máa sọ́ra fún àdíjáde torí pé yóò bá wọlé bọ́ọ̀lù tó rọrùn fún ìyàgbé yóò jáde ẹni ò sínú lé ẹwà ló jáde kó tó wá jáde sí ìdáná ló wà tẹ́lẹ̀ èyàn gbọ́dọ̀ tí kọ́kọ́ wọlé ìsìláàmù yìí káàkiri kó wọlé ìsìláàmù sapá dídá kò fẹ́sẹ̀ síta ó gbé sínú lé torí lẹ́yìn lẹ́yìn ìgbà tó bá ti dé lẹ́yìn àtẹ̀wá àwọn nǹkan tí máa yọ jáde kó nínú Islam nǹkan méjì ni àwọn túmọ̀ ara wọn gbà mí àti mọ ìyàlọ́ lọ́kọ̀ gbà mí òun náà ni àṣírùkú wọ̀lùkù gbogbo tí òbá nílé ní ìlú jẹ́ mùsùlùmí wá yóò jẹ́ kí ni àṣírùkú ẹ̀wùlùkù àwọn olùmọ̀ àmọ́ ló méjì papọ̀ wípé ẹ̀tọ́ bá ṣe ṣírùkù ó ṣe kúkúrú náà ni àmọ́ ìyàtọ̀ kékeré tí wọ́n wà láàrin ṣírùkù àti kúkúrú هنا نجد عبادة الله سبحانه وتعالى وعبادة غيره معه هنا نجد ما نسلون قدوة ما نسلون ولون إذا لو قلعوا جدوها ìkí ìrò tọ́ ìlú àmìjì àwọn olè nígbà tí ó ń tí ó ń bomi nínú jíjàrá ìkí ìrò tọ́ àwọn tí nígbà bẹ́lá pa rẹ̀ ẹ̀dọ́ àmìjì ìfún bá ń bẹ́lá pa rẹ̀ ìkí ìrò tọ́ àwọn olè ẹ̀fẹ́ di rẹ̀ ní olóòtọ́ bàtẹ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀ bàtẹ́ wọ́n bá sọ mẹ́lò ní pé a ah, bàtẹ́ ìdígbò ẹ̀sì parọ́ rẹ yóò ti bá sílẹ̀ ẹ̀wọ̀n bàtẹ́ èsì <laughs> bàtẹ́ lásán ọmọdé tó parí rẹ̀ báwọn èsì bàtẹ́ lásán ẹlòmíì wọ́n ti ti àwọ̀tẹ́lẹ̀ fún wọ́n ti rẹ́ singlẹ́tì ẹwà ṣe ìlú wọn ta singlẹ́tì yá ìlú wọn ta ẹ̀rọ singlẹ́tì bíi sílẹ̀ ìtàndà ní bíbí kíníkà sílẹ̀ ìjọwọ́ sábẹ́ àtọ̀ rẹ̀ kò sílẹ̀ ní lédè wọ́n bẹ bẹ́ẹ̀ dáadáa nítorí pé kí ni wọ́n ti parí iṣẹ́ sí sára ìta ẹ̀ fún àwọn tó ń di ìjọba wọn. ìwé lẹ́sìn ti kiri jẹun bàbá tí pé òun ní ìdílé de ẹgbà mọ́ṣáláṣí òun náà ni ó rọrùn àgbé fún yín pé òun náà ni bàbá àti ìdílé ọmọ rẹ̀ ẹ̀sìn àti tó ń gbẹgbẹ́ lápàtẹ́ mọ́ṣáláṣí ìgbẹ́tọ̀ ẹ̀ṣẹ́ ìjà gbogbo mi àwọn ojú ni a máa kí ní ìpè ìwé yóò ṣe dá ìgbà tẹ́sán máa kí o. máa ìtú délé yóò tún lọ lé ṣe ìlànà ìṣe. òkúrò àwọn ọ̀gá báyìí òun náà tẹ̀lé ṣe kú. èdè gbogbo jọ́sìn fọlọ́ ń jọ́sìn fún lóòótọ́ àmọ́ tó jọ́sìn fún kàdé. kájíkà ni yóò lọ yé wa dáadáa. pé kò ìgbà tẹ́yìn bá pa ẹ̀sìn yányá ó tó jáde kó ní ẹ̀sìn. ó lè máa ń sin náà láwọn apá kan kó o ti máa ń pa nǹkan nípa ọmọdé apákan tó ọlọ́ọ̀bá àdéjọ ló fẹ́ díẹ̀ lọ́wọ́ wa ọlọ́ọ̀bá àdéjọ ló fẹ́ ninety nine point nine percent tàwọn ìlú lọ́wọ́ wa tàwọn ìlú rẹ ọgbọ̀dọ̀ jẹ́ hundred percent ni gbogbo tó wà ní ọkùn ní hundred percent kò lè jẹ́ òṣèlú ẹ̀jẹ̀ mùsùlùmí o ọlọ́ọ̀bá àdéjọ lá àrẹ́sọ̀lá ọlọ́ọ̀bá àdéjọ lá ní ẹni tó bá ti jẹ́ kan ẹ̀ ń fẹ́

èyí ó ya àìrọ̀ ọ̀rọ̀ bá jọba òkè àmọ́ ìjọba tó bá kò sí ní táǹtà mọ̀ṣẹ́ kò sí lábẹ́ pé tó bá ó lè yá bì rẹ̀ tó bá ó sì lè má yóò sì yá rẹ̀ ẹ̀ka pé kò ní tẹ̀gbére nu náà ló kò ní náà ọba láti sọ fún wa nínú al wa

síwájú tó jáde láyé lókè ó wá ń gbélé ẹ ní túbà òun lé bàbá àríwá túbà rẹ mọ wọn làwọn kan bá sọ ọlọ́pàá ọhún tó ní jèlé ọlọ́pàá tó ní jèlé jèlé nítorí pé kí ni nítorí pé pàṣẹ nípa kò mọ ọba àti ọlá tẹwárí ìṣirìkù yìí òun náà ní ìpìlẹ̀ àti kúkúrú òun náà ní ìpìlẹ̀ gbogbo nǹkan tí máa ń tẹ́kí ni tí máa ń ba ẹ̀sìn jẹ́ òun náà ní ìpìlẹ̀ rẹ̀ gbogbo àwọn nǹkan tí ìjọba tó wá ń kà sígá nǹkan yìí ìjọba tó ní ìsìlámù lówà ìsìlámù lówà tẹ́ bá lọ yẹ̀ wò ẹ̀ òun náà ló pàṣẹ pé àwọn olùgbà wọ́n ní kò rọrùn ká ṣe kí ni káwá sí pé iye ìṣẹ́ tí nọ́mbà ìsìlámù jẹ́ mi ọ̀rọ̀ àyínú àwọn apá mi àìsàmì ìwàhíbàwọ́lá nígbà táwọn ń ta àwọn ká adé ní 400 wọ́n ló 400 ìṣẹ́ tí nọ́mbà ìsìlámù jẹ́ sabati lọ lè wo sẹ́kọ̀ wa lọ́mọdé wa lọ́wọ́ àgbẹ̀ fún ọlọ́wà nínú àwọn kìlú islam nílò àwọn ká àwọn ká mẹ́wàá mẹ́wàá tán sí اعلم أن من أعظم نواحي الإسلام عشرة نواحي wọ́n ti kọlọ̀ lè mọ̀ ìpé nínú àwọn ọ̀sán tí máa ń ba ìsìláàmù jẹ́ àwọn nǹkan mẹ́wàá náà àwọn nǹkan mẹ́wàá tó wá kà fún wa tó máa ń ba ìsìláàmù jẹ́ yìí yà ni àwọn nǹkan tí máa ń sábà ṣẹlẹ̀ dáadáa ni kéde gbogbo ẹ̀ná kà fún wa wọ́n kà mú fún wa mẹ́ nínú àwọn nǹkan tí máa ń sábà ṣẹlẹ̀ nínú àwọn nǹkan ìsìláàmù sálákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀

inna Allaha la yaghfiru an yushraka bihi òun ní forí ti bí ipa kan gbàgbọ́ fọlọ́ ọba àdìgbò láwọ̀ ẹ̀ tó máa dúnà gbàlí ìtò bá ti kéré sẹ́gbọ́ òun lòun fèrè sí ìsìn máyẹ̀ ṣá fẹ́ni tó bá dé wù mí kéde tó láti fọlọ́ fẹ́ni tó bá wù mí. kéde lọ́wọ́ ọba àdìgbò láti sọ fún wa wà á kọ́ ìhìyà ilé ìyá wà ilà ìlànà min qablika làyín àṣùrọ́tẹ̀ làyà ìgbà bọ́ọ̀nà àmàlù. ọlọ́wọ́ bá àdìgbò láti sọ fún àná tó bá fi lè pa nǹkan ní ìpapọ̀ mọ́lọ̀ làyà àgbàkọ́ ní àmàlò gbogbo tẹ́ẹ̀rẹ́ pátápátá yóò bàjẹ́ òsì náà tí ó wúlò fún ẹnu tẹ́ẹ̀nù èyí lè bọ́ lágbára dé ìgbà ẹgbẹ́ kí ẹ máa pariwo ẹbọ lọ́sàn-án lóru fáwọn èèyàn ó tó bẹ̀ ojú bẹ̀ lọ nítorí pé ọlọ́run bá lẹ́kẹ́ olóòrí gba kò ní kò tí kan kò tọ́jú àmì ìpínyà ju kó bìyà jẹ kó bìyà jẹ ẹni ọlọ́run tó wá jọ bìyà jẹ yàrá wá ní báyìí tó lé tàwa ní mójútó wà ní ẹ

nígbà tó ń wá àpèjúwe rẹ̀ fún wa wá wọ́n ní wá àpèjúwe ẹbọ yẹn òun náà ní kàlí ìṣèlú àgbà gẹ́gẹ́ bí kéèyàn máa ké gbàgbígbà ní lọ́sọ́dọ̀ kábílẹ̀ ọlọ́ọ̀bà nìyẹn àti ìṣèlú àgbà káṣí gbàgbígbà ní máa wà ní ewu ọ̀dọ́lọ́ ní gbọ́dọ̀ ké lọ káwá ké lọ́dọ̀ kábílẹ̀ ọlọ́ọ̀bà nìyẹn ẹbọ ní. يا شيخ إبراهيم أدوت لي ولا رزقي بجيتك والمنى تنزل كرم يا شيخ عبد القادر يا ولد أم الخير لا تنساني tẹ̀wé lórúkọ zikiri lórúkọ pé àtẹ́gínì lórúkọ pé àrántí ọlọ́run lábẹ́ zikiri àwọn yóò ti máa lọ́wọ́ kiri ya ṣe ka abdulkadi gbogbo ìrẹ abdulkadi ya wà ládà umere kairi ìrẹ ọmọ umere kairi látàntàní mọ́gbàgbé mi o látàntàní mọ́gbàgbé mi ẹ̀wọ̀n kaba mu kó má gbàgbé rẹ̀ níbi kí ni àdéhùn lẹ́jọ́ ní tó ní kó má gbàgbé rẹ̀. sunwele yìí ti báyìí lórúkọ pé à ń kà sí kìí ẹni báyìí ní ìsìn wọn làwọn fi gbọ́ wọn làwọn rántí ọlọ́run wọn ti segin wọn ti ń pa akẹ́kọ̀ọ́ pọ̀ mọ́lọ́ ọba àdìgbọ́lá àwọn tìjà ní ànábí ọba wí tiwọn wọn ni yáá jẹ́ka Ibrahim wọn làwọn pè rẹ Ibrahim lọ́wọ́dún ní ìwárọ̀ ìwọ tó máa ń gba gbogbo ẹ̀ lálà àbísì ni wọ́n á gbà nílà ìgbẹ́yìn ti kàwọ́ ní mo dá tẹ́ńpìlì karùn-ún pẹ̀lú ìgbàlá rẹ tó mọ́ ní gbà àwọn ìyẹ́lá wà ní gbàmílà tọ́rọ ọ̀gbà ẹ̀lá má ọlọ́ọ̀bà tó ọlọ́ọ̀bà rẹ̀ tó jẹ́ pé tí ẹ bá àwọn kọ́dà àwọn kèfèrí ọlọ́run tọ́rọ ọ̀nà àmì sọ̀lá wà lọ́sọ́lá bí ọ̀lá ìyàwó kèfèrí wọ́n mọ tí wọ́n ń ṣe nínú kèfèrí nínú kúrú wọn láwọn kèfèrí tẹ́ rí tó bá di pé wọ́n bá wà nínú wàhálà wọ́n wà nínú ọkọ̀ ojú omi tọ́kọ̀ ojú omi lọ́jà òun ò ní pé òtà láíláí láwọn kèfèrí tẹ́ rí ọlọ́ọ̀bá àdéjọ láti kan ni wọ́n máa pè tára bá dẹ̀ wọ́n ayọ̀ ní máa dààmú àwọn àyọ̀kọ̀rá tára bá dẹ̀ wọ́n sáré jẹ sáré mu ìgbàlódé wa máa ni wọ́n máa wá sí àwọn ọ̀gá àmọ́dá àwùjọ wa táwọn wà nídìí tí wá tó bẹ̀rẹ̀ fún ju àwọn àwùjọ tí wọ́n lọ tó pé àwọn èèyàn nídìí wọ́n ń pa nǹkan ni wọ́n wọ́n ní bàbá kan olójó orí bẹ́ẹ̀ ìdí òbí mọ̀ dúpẹ́ fọ́lọ́ ọba àríkọ́lá àwọn ìlú mọ̀ lórí ní àwọn olùmọ̀ lórí gbọ́pọ̀ lọ́wọ́ fún ọmọ lórí dúpẹ́ fún nígbà tára bá ní wọn tára bá tó jẹ́ wọn náà ọ̀rọ̀ náà wọ́n máa lọ. àdìsígáàsà kákégbà nígbà mí nígbà tí wọn bá wà ní ewu ọ̀dọ́ náà ọba àríkọ́lá òun nìkan náà lè máa ké gbà nígbà mí

ọlọ́ọ̀bà ìṣọ́lá olóòtú ní apàlíyá olóòtú ní apẹran àkíkọ̀ ẹlẹ́kọ́mà olóòtú ní apẹran wàlímà <clears throat> wàlímà tó ní káà ọ̀dà ìgbàláyé wà fún wa bí ẹ bá fẹ́ pẹran jẹ náà ó kàn fẹ́ pẹran jẹ ní ìgbàláyé wà fún wa àmọ́ kéèyàn wá ní kéèyàn ó pẹran báwọn kan kéèyàn ó pẹran báwọn àgbàlagbà ká àwọn àgbàlagbà ní dààmú rẹ àti ká sí kíni àníbi ewúrẹ́ dúdú àníbi ewúrẹ́ dúdú yóò lábà wọn àníbi ẹran àfẹ́ ẹ́ àníbi ẹran tó ní kíná korúkọ rẹ̀ tó ní ẹran tó ní kọ́ àwọn ọmọ ẹran tó láwọ̀ mẹ́rin tó ní kọ́lọ̀ mẹ́rin ẹran tó ní kọ́lọ̀ mẹ́rin wọ́n wá dá àmúkà kiri wọ́n mọ̀ kó lọ́jà kan bọ́ sọ́jà kan gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀rí pé ṣe ìtọ́ọ̀lù òun náà ní máa tẹ́lẹ̀ òun máa ti tẹ́jẹ̀ fún wa àwọn nǹkan tó le tó le tó le tí è sí òun náà ti tẹ̀sán ló jẹ kan yóò fi mọ seriousness wọn pé láti tẹ̀bí níbi tẹ̀sí tó sọ. ìṣọ́ wákẹ̀ ní ẹ̀rẹ́ mú gíní wáyé òwe àtàmú bẹ̀ mú yóò wá fún ìṣẹ́ṣe ẹni kó tún sọ fún yá ẹ̀dọ́ tàbá lọjà ọlọ́jà kan dáa ìdájọ́ òfin yìí tẹ̀sí dáadáa ẹwà a mú tòká bá ti rí ipe wọ́n ń sọ fún yàn pé ìwé ẹran báyìí òun pa léwá ẹran kọ́lọ̀ báyìí léwá ẹran báyìí ẹni gbogbo àwọn nǹkan báyìí ìta ẹ̀jẹ̀ fún nǹkan nílẹ̀ lọ́wọ́ àbí wọ́n ní wá fẹ́ yìí báyìí

wọ́n wá bí wẹ́ ẹran lágbókè lílẹ̀ wọ́n fi ọ̀nà aládógbá rẹ̀ ń dáyọ́ pẹ̀lú báyìí àwọn akọ́kọ́ tó mẹ́lẹ̀ kalẹ̀ sí àbá wọlé báyìí nígbà tó ti dé báyìí wọ́n wá ní ilé wọn lè jáde wọ́n wá ní gbogbo ọ̀nà wọn kọ́ mọ́tẹ̀ kí káwọn kéèké máa lé padà àkọ́kọ́ náà ẹ̀mọ́ owó rẹ̀ rẹ̀ ẹ̀dí wá sí ẹwà túlẹ̀ tó sọ́nù ẹgbẹ̀ owó wọ́n bá làkà ìmúlẹ̀ kéèkì rẹ̀ rẹ̀ ìdíkẹ́ wá túlẹ̀ tó mẹ́rin lọ ẹ̀ẹ́dì mọ̀ pé wọ́n dá wọn ní wọ́n dá wọn ní rògùn báwọn ní wọ́n dá wọn ní rògùn báwọn ní lọ́wọ́ ẹran bá pàdé àjẹ̀nú ní ìfẹ́ díẹ̀ bẹ́ẹ̀ bá ti ní àgírímẹ́ntì pẹ̀lú àjẹ̀nú ó ti pa àkẹ́lú ẹnìkan sọ fún mi àwọn ẹlẹ́ran ní pàtà wọ́n ní ṣọ́ka wọ́n yẹ́ nìkan wá rẹ̀ran bá wá rẹ̀ran wá rẹ̀ran ó dá wá fẹ̀ran lọ wọ́n nígbà tó yá ó lọ ó sì tú ó wá tú ó sì mú okòó jùlọ sáàpẹ́ tí wọ́n sọ fún lánàá tó tó bá ti mú débì kan àti ẹ̀fẹ́ alẹ́ kó ọkùnrin wọn bọ̀ wá láti ìlú tó ẹ̀rọ́kàn ìlọ tó bá lè fà tó tà wọn bí wọ́n tà ó sì lọ mú sẹ́lú bí náà rí ní ọlọ́ lẹ́nu ẹ̀lápẹ́ wo dìde rí ó fẹ́ ìlú gbóró àwọn sọ́bà oníkì òbí wà nú àwọn ọ̀sẹ̀ tí wọ́n sọ fún ọ̀sẹ̀ sí pé irọ́ ni òfin àkábẹ́ àmọ́ wọ́n fẹ́ kí nǹkan yẹn kó ṣe kí ni ó fi ní wéètì lọ́dọ̀ wọn abẹ́ kí nǹkan yẹn wúwo ẹ̀ eh, ọlọ́run oúnjẹ tó tún bá mi lé owó náà wọ́n ti máa mú ẹran báyìí bá ti parí ìfúnná sílẹ̀ kó máa lọ ní yíwọ́n ti fọwọ́ ah, because àwọn náà ti máa ń tọ́jú àwọn àwọn ń tọ́jú wọn ah, èrò ló ti èrò ló èrò ló jẹ wọn kọ́lẹ̀ wọ́n ní ẹran tó wá fẹ́ pa ọ̀bẹ tó lò tó fi pa àkọ́kọ́ hàn ó ní hàn sí yíwọ́n náà Ọ na mi bẹ̀rẹ̀ pé wọ́n kọ́kọ́ wé aṣọ ọ̀nà ọmọ wé ní àwọn tó gbóná ọ̀bẹ̀ tó gbóná náà wọn ló dùn ó ti gbọ́dọ̀ wọn ti aburú bá wọn dágbà ẹ̀ ṣe bí anabi sallallahu alaihi wasallam anabi àmà ṣe kíni anabi àmà ṣe èdè bá wọn dágbà ẹ̀ kọ́lá anabi sallallahu alaihi wasallam tó lọ́wọ́ fẹ́ gbé ẹran ẹ̀ kájíjẹ́ kájí èso kájí kí ọbẹ̀ wọ́n mú dáadáa ọbẹ̀ rọrùn lọ́rùn ojú lẹ́nà rọ àbí ojú lẹ́nà tó máa tọ́ ojú náà rọ àmọ́ gbàgbé pé tọ́lọ́wọ́ bá nípa láti agbọ́dọ̀ jẹ́ wọn náà ní ìgbà méje ọlọ́wọ́ wa kára wọn bá yí kó lóúnjẹ kaná wọn lè lóúnjẹ wà fún ẹran ìhàlùlà iṣẹ́ gbogbo bẹ̀rẹ̀ wà wọ́n yẹn máa ń ṣe náà níbi báyìí wọ́n wà mú adìẹ adìẹ àkọ́kọ́ báyìí ti láàyè wọ́n tu ara rẹ̀ láàyè tó gbogbo nínú ìmọ̀kálámá wọ́n wà ní àwọn kan ti ṣe papọ̀ náà ní yìí ni máa fún jẹ òun yóò máa wá jẹ títí wọn

inú ipa nǹkan ìpa pọ̀pọ̀ lọ́wọ́ bá rí lọ́lá òun náà ní àdúgbò tó jẹ́ ìlà ẹja mọ̀ sọ́ra ẹba ti ní àdúrà kan bẹ tó ń ṣe àmúpẹ̀ ẹran báyìí tó ti ti jẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sìn wa ànábì ò sọ pé káṣà àdúrà kan kó wá ní ẹran báyìí lẹ́pàá sí ànábì ò ní náà sa iṣẹ́ kan kó wá ní ẹ̀pà púpọ̀ ó yà fẹ́ jáde ẹni àbọ̀ òun fẹ́ já púpọ̀ ni òkúrò àwọn ọmọ báyìí àwọn ọ̀dọ́ ẹlòmí iná tó wá máa wó pé ẹbádùn àti wá tá ń gbà ìlú náà ń gbà lọ́wọ́ wa ẹbádùn àti wá ń gbà ilé ìwé gan kọ́lọ́mátà àdúrà yín gbà kọ́lọ́mátà ìdí wọ́n ń kó ìwọ̀ nínú ẹbọ ìpa nǹkan ní papọ̀ mọ́lọ́wọ́ bá àlejòlá tí wọ́n ń kó ìwọ̀ nú ẹ̀ tó yẹ kọ́tọ́ bá jẹ́ òbílẹ̀ àti àmọ́ ọlọ́wọ́ ní yáfíyà òun kankan ló burú jù eléyìí gbọ̀gbẹ̀rú ẹ ojú tó bá rẹ̀ ó ní àárẹ̀ ìmọ̀jọ́ títù ya àwọn dókítà ah, ní ẹlọ́kẹsẹ̀ lébọ̀ ẹlọ́wọ́ àkẹsẹ̀ sí tó wá wá débì kan wà ní àwọn kan ní rẹ̀ á lè di ewúrẹ́ gbogbo bí wọ́n bá ti sọ mú ewúrẹ́ pé ó rẹ̀ nìkan ẹni gbà wọ́n pẹran jọ lórí wọ́n pẹran fún nǹkan lọ́wọ́ jọ nítorí pé kò sí nínú ìwá ìwòsàn sáré ní wa ah, wá àtẹ́bọ́rẹ́ ànẹ́bí sọ̀láwà ní sọ́lá náà ó sì rẹ̀ àwọn tàbí ànẹ́bí tí wọ́n máa pẹ̀rẹ̀ ní pé ká pẹ̀rẹ̀ pé ìkọ́bà àkọ́bà gbádùn nǹkan mí ni wọ́n pẹ̀rẹ̀ fún látọ́ra gbogbo olú àwọn ọ̀sọ́láwọn àwọn olè kọ́ọ̀dù ọ̀dà àwọn èèyàn máa pẹ̀rẹ̀ fún sàárè wọ́n máa pẹ̀rẹ̀ sí sàárè wúrà àwọn ọ̀gá yóò kàn sí èyí lọ́dọ̀ tí wọ́n mí ni ẹ̀yìn jọba dé àwọn tí wọ́n ti ṣe aláwọn túbí òní ní agbára gan wọ́n máa gbé aláàárẹ̀ báyìí nílò ìlú báyìí wọ́n sì gbé lọ sí sàárè fáwọn fẹ́ lọ sí tó ìsàrè bádáwí ní egypt wọ́n fi aláàrẹ̀ tó rẹ̀ báyìí sí kú lọ ọ̀rẹ́ nìkan náà gbogbo ọdún gbọ́lẹ́ mẹ́rin kan náà ní ìrí tó ní àwọn ti gbé fámílì àwọn kan lórí sàárè fún kó ní òyìn ní tókótó gbàgbó rẹ̀ ní nàìjíríà wáyé náà so àwọn èèyàn lọ́lẹ̀ ní àdàkúlẹ̀ wò ní sàárè wọ́n lọ pa nǹkan papọ̀ mọ́ ọba àdìgbọ́lá ní sàárè òun náà ló pa tó pé à ń sìnkú sílé à ń sìnkú sílé òun aburú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu ó kú ó kú èèyàn máa ń kó kú lọ tẹ́ni àmọ́láwùjọ wa lónìí òkú tí wọ́n ti sí òkú jẹ́ ọ̀tọ̀ òkú ilé ọ̀tọ̀ òkú tá a bá ti kà mú pé òkú tó ti fẹ́ já ilé láti di kọ́lá wájú kọ́lá bá yá bí àbá wọlé ilé báyìí kọ́lá àdúgbò òkú kọ́lé fún un àwọn báyìí pé òkú kan táà ti láàrin pé bóyá ó àkàmúlọ́dọ̀ já pé òun ló ti já lọ́dọ̀ lọ́hùn èyí kò láwa tó kí ni àdá ẹgbẹ́ lọ ẹgbẹ́ ẹlọ́wọ́ gbọ́ àwọn tàbí àlẹ́yìn gbọ́dọ̀ wọn ti wọ́n ti ìtẹ́ ìtẹ́ lábùjá yà lẹ́yìn ìtẹ́ ni wọ́n ti kù sí. àwọn kan máa sọ pé ẹ ẹni wọ́n ti àtẹ́jú náà sí inú ilé wọ́n lọ sáà lẹ́yìn wọ́n ti wọ́n ti lè sáà sáà lẹ́yìn tó àtẹ́jú náà wá sí sílé yìí ilé tí wọ́n ti àtẹ́jú sọ̀rọ̀ àwọn ẹlẹ́wọ̀n sọ́lá ti nínú àwọn àtọ́ òun náà ti fi táwọn ẹgbẹ́ lọ́ba fún kí wọ́n máa ti wọ́n ní. mo lè gbó láwọn ẹgbẹ́ lọ́ba ti fi ìgbẹ́lẹ́ ẹ̀sìn gbẹ́lẹ́ ẹ̀sìn gbẹ́lẹ́ ẹ̀kú padà jọ lọ́wọ́. tọ́ nígbà tó wà ní ìsọ̀lá ọ̀sọ́lá wa kú àlọ́yìn wa kú sínú yàrá Àìṣà ẹ̀wọ̀n ẹgbẹ́ yàrá Àìṣà làbẹ́ ti kú sí àwọn sábẹ́ wà pé tọ̀ kó láti kó láti tó wọ́n sá padà nígbà tó ń sá padà gbẹ́lẹ̀ ní yàrá Àìṣà ẹ̀gbẹ́ náà wọ́n ti àná sábì sí Abubakar síbẹ̀ ìtọ́fà sábì sí Abubakar ọdí ọlá ọ̀hán síbẹ̀ òun náà ni pé Abubakar ó jẹ́ ẹran pé àlùbáríkà àbúrò ó sùn lẹ́bí àjẹ́bí sọ̀rọ̀ láwàlẹ̀ sánà nítorí pé inú ìtàgọ́nà ọba àdìgbàlá tó fà nẹ́bí òun náà ni pé gbogbo àwọn àdáàrà nẹ́bí àwọn kan ara nẹ́bí sọ̀rọ̀ láwàlẹ̀ sánà àlùbáríkà gẹ́gẹ́ bálábí bá ń sàlù àlá àwọn tàbí ànábì àmọ́ lọ́mọ ìlà ju bí omi àlọ́ ànábì ti bọ́ sáwọn lọ́wọ́ ànábì nìkan lọ́wọ́ sí ewu òsì wọlé kan gbogbo oníṣẹ́ bá rí tó wá ní káwọn yóò máa sàlù àlá ní wọ́n sàlù àlá tó wá ní káwọn yóò máa bomi àlọ́ láwọn para tó kọjá lára rẹ̀ ẹ máa rí lórí pẹ̀lú àwọn ọlọ́wọ́ àgbo nígbà tí ẹ yọ ayé máa sàlù àlá gbogbo àwọn máa sáré sí ẹ̀dọ́ ó tún tọ́ ibi ẹnu rẹ̀ tó fi tọ́ tó ti àbọ̀dẹ́ èyí tí ó ti fi tẹ́nu ọwá lóhun dára láwá ti tọ́ rẹ̀ iná wá ẹwà mi para ilé yìí alábìtò wá wà lọ́la fún ọlọ́wọ́ bá ìjọba ti mú ẹta ní àwọn bákàrí wá tọrọ lọ́dọ̀ ọmọ rẹ̀ ní jẹ́ta ní ti ní àìjà dá òun fẹ́ náà sí òun ní akọ̀ọ̀rọ̀ àdàrí lọ́sẹ̀ kí ló bàtà àbí tàwọn bá sí kí ló bàtà àbí tàwọn bá sí ẹ ẹ rí pé nítorí pé àmẹ́bí sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ̀rọ̀ àwọn ti síbẹ̀ kí ló bàtà àbí tàmẹ́bí nítorí pé nígbà mẹ́bí ọlọ́run bá kú sí ibẹ̀ náà ti wá sí ó má dùkú lọ́nà sọ̀rọ̀ òun náà wá jẹ́ ẹran tí àwọn bá yẹ ẹran nígbà tí wọ́n sá Umaru wọ́n sá Umaru lọ́gbẹ́ àbúrò lọ́wà mọ̀jú sí òun tó sá Umaru tó sá ládàá tó ta lọ́gbẹ́ gbà tí wọ́n mú kú lọ Umar wá pé Abdullahi bin Umar radiyallahu anhuma ó ní tóun bá ti kú ó ní òun fẹ́ kẹ́ wọlé fẹ́ lọ nípa Aisha radiyallahu anha kẹ sálámù sí i ó ní kẹ wá sọ pé Umar bin Khattab ó ní ẹ má pé oníkà nípa gbà ọmọ òun ó lóun ní jẹ́ kàlífà gbà ọmọ ẹ sọ pé Umar bin Khattab ó fẹ́ gbà yọ̀dá ìgbé kábẹ́lẹ́ ni káńtì sí káńtì ó ká ó ní àmọ́ tí òbá fún oorun ní yóò tí òbá fún ilé ọ̀dá ẹgbẹ́ ọ̀rọ̀ tuntun ndị àwọn ṣe ó gbọ́dọ̀ gbọ́dọ̀ bàtọ́ ní àgbà ṣé kò ní lé ndị ṣé kò ní kó ní i tó ló wá di pé nígbà tí ó wá mú wá lọ lè bá ọmọ tó tọrọ tó tọrọ ẹ̀dùn àwọn ọ̀nà àmọ́ ní ọ̀pọ̀ tọ́wọ́ bá rí kọ́lá ti ròyìn àwọn tàbí ànábì ó ní wọ̀nyí ìrúnà alá àfúnni ní wọ̀lá òkà ní ìlú kàtọ́ wọn a máa gbé oúnjẹ tí wọ́n jẹ bá rẹ̀ fọ́lá yìí nípa àwọn náà táwọn náà ní ó sì gbé mélòó mi kọ́lá bó wájú báwọn náà ní bùkátà sí kẹ̀yìn àìsà wa ní àwọn ìjọba ẹ̀ ó máa fi ìyàn pọ̀ òun náà nígbà tí wọ́n máa fi jẹ ẹ wá wù tẹ̀bá wá dé mọ́kà lónìí gbogbo àwọn akókó bá ti wọ́n ẹ̀ gbé wọ́n ti ní ibi iṣẹ́ ibi wọ́n ti fi yìí àbáláwùjọ ti wá lónìí ṣètàní ṣe nǹkan lọ́tọ̀ kébi pé ó ń kábi tún yàrá yàrá yàrá kọ̀ọ̀kọ̀lẹ́ ìlú òsì ẹnìkan sí àwọn yóò bá wọn ṣe kíní bẹ́ẹ̀ ní kábà àwọn àjọ wọn bẹ́ẹ̀. àwọn sàkíní bíi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ní pọ́blẹ́mù wọn ní káwọn mú lọ bẹ̀ ẹ ká lọ ní ká mú ọ ní kábàáyé àwọn àgbàlagbà ẹ wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ ibòmíì wọ́n sọ a máa ń ṣe mòlídìí ń bẹ lóko àwọn oníṣẹ́ lóko olùwáyà ní owó kàkà àlùwábí náà ẹlẹ́wọ́ bá sábà ṣe mòlídìí bá fi ṣe máa wá láti ìwé ìdíjì tó máa wá lọ ìtàlẹ́ yìí. èmi náà bàbá mi ká ti ṣìyà ọ̀sìn ọ̀sìn ìṣẹ́ ní abẹ́tàlẹ́ òkú làwọn ìyá ṣe èmi náà lọ tàbí àbókù mi tí wọ́n ní a máa lọ lè tọrọ nǹkan bẹ́ẹ̀ àti ká máa tọrọ nǹkan lọ́wọ́ òkú gbogbo ìlànà ìwà jẹ́ fún àwọn yóò fi èpo ìbè lórí wọ́n ní bàbá mi lọ òní ní òní àbá ìdágbà lálẹ́ báyìí a máa fi ra wa kọjá lójú ọ̀nà báyìí ní sàrọ́lẹ̀ lọ lówó nípa rẹ̀ tẹ̀lé ti ra wa rẹ̀ kó ẹlòmínà wọ́n máa fi iye pẹ́ ìfúnmi nípa rẹ̀ ẹni tí ò ráyè wá òun náà ráyè pé sábà mú iye pẹ́ lọ́wọ́ ẹ̀rọ mọ̀ mọ́ká ẹ̀mí ẹ̀ bá lọ lè sàrẹ́ àti ìtọ́lá wa lè sàrẹ́ àti ìtọ́lá lè fi iye sàrẹ́ àti ìtọ́lá tẹ́yìn lè fi ìpẹ́ mọ́kà sí á wọ́n tó ráyè lọ mọ́kà látara ipe èèyàn ti ojú ojú ọ̀nà ẹbọ èèyàn máa ń ti ojú ọ̀nà ẹbọ ni gbogbo ọ̀rọ̀ tó bá rò pé àwọn èèyàn rò kó jẹ́ ẹ̀gbọ́n àbí ọ̀gá rò kó jẹ́ ẹ̀gbọ́n fún ààrẹ gan inú òde kó wà láàbò lọ́wọ́ ara rẹ ni pé tó bá ti mú tẹ́lẹ̀ pé lọ ọmọ bá sọ́lẹ̀ kalẹ̀ fún wa káàkiri wàhálà ẹ̀rí ẹ̀lú àwọn tó bá tààrí ohun mọ̀ ga tún hake ń tààrà tààrí ẹ̀lú àwọn tún hake ń tí wọ́n tún máa lọ wá àwọn òkúta kan tó fà ìdáda wọ́n tún tó lérí ẹ̀ wọ́n àwọn tó paná síbẹ̀ wọ́n tún paná síbò yàrá ohun àwọn kaba yìí nínú àwọn ọ̀sán tí máa ń ba ìsìláàmù yẹn jẹ́ ni nínú àwọn tí máa ń ba ìsìláàmù yẹn jẹ́ òun náà ni kéèyàn fi àlùwàsáàrí kéèyàn fi intermediary láàrin àtọ́lọ́ọ̀bà àdìjọ́lá tó jẹ́ pé intermediary alárinà yìí òun lè yóò máa pè èyàn nípa ọlọ́ọ̀bà àdìjọ́lá òun ló máa pè yẹ̀sọ́ òun òun ló máa pè wẹ̀yẹ̀sọ́ yóò ti máa gbára lé wọn yóò gbára lé àwọn nǹkan yẹn eléyìí kò sí ìyàpọ̀ ẹnu lórí ẹ̀ tí ẹ̀ bá ti gbé ẹnì kan kalẹ̀ sáà ẹ̀wọ̀n àtọ́lọ́hún tó jẹ́ pé ìgbé ẹ̀kọ́ máa bí ọlọ́run ẹnu ló ń bí ọlọ́run bá lè kàn lọ́wọ́ ẹ̀kọ́ gbára lé ẹni wúlò gbára lé irú ẹni báwọn tẹ́kí ni sáfàrọ́ ìgbà àní kò sí ìyàpọ̀ ẹnu lọ́dọ̀ olú àwọn àwọn onímọ̀ pé irú ẹni báwọn jáde kò bẹ́ẹ̀ àwọn ìlú wọn ti láwọn ẹ̀kọ́ orí ti wọn máa wọ́n ti gbára lé nǹkan ní wọ́n ti nǹkan kẹta àwọn àtọ́lọ́ ọba àdìgbọ́lá wọ́n ọgbọ́n tẹ́lẹ̀ mi náà tó máa ń lé nìdí tó tó kọ́ mi yàrá sani òun ni oníjẹ́ kígbó ní wọlé òun ni oníjẹ́ kálìjẹ̀ ní wọlé òun ni oníjẹ́ kó dúgbó wọlé ó gbogbo eléyìí náà ó ti fi nǹkan yẹn sáàrin wa àtọ́nà ọ̀gá àdìsí ọ̀la ni ìdí wọ́n di bẹ́ẹ̀ lómi náà pé sáàjọ́ máa wà lára rẹ̀ ojú ọ̀dọ̀ bá ti sáàbù kò séwu wọ́n bá ti wà lára rẹ̀ fọ́nà ìgbókò yẹn bá lásìlẹ̀kì ìdí ó yọ kó bẹ́ẹ̀ eléyìí náà ó ti fi nǹkan kan sáàrin rẹ̀ àtọ́nà ọ̀gá àdìsí ọ̀la ṣírkù ni. nígbà náà ti sọ̀rọ̀ àwọn ọ̀sán làwọn sàkọ́wà nínú àrùn sábà máa tẹ́ máa ń tẹ̀lé àjò lọ ẹ́ àtọ́bìkọ́ aládùúgbà tí ẹ bá ti dé olùbáwọn náà lọ fún un àwọn tó wá ní kiri kan ibi tẹ́ ti máa bú ní bẹ́ẹ̀ nìkan ọ̀hún òun náà ni pé àwọn tí wọ́n ń sọ nǹkan bára tán fún wọn nìkan sọ nǹkan bára yẹn tí ó ti máa bú ní bẹ́ẹ̀ lára kan yẹn sábà gbàgbé nǹkan yẹn sílé tí wọ́n jáde lọ fóònù ó sì tọba jẹ́ ìgbà láti tó bẹ́ wọmọ́tò ẹ́ ọwá tọ́ bá kò aṣọ tí mo bọ́lẹ̀ ní kí ni wẹ́ẹ́ gbé òkè ṣé yóò máa lọ ní pé tọ́ ọlọ́nà ọwọ́ lọ́nà la wà láyé láyé kò ní lọ bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti so ẹ̀mí rẹ̀ rọ̀ máa ra nǹkan tí wọ́n ti mọ̀ èyí wọ́n wé ohun tó máa fi sáko ẹ̀sẹ̀ lẹ́yìn tó pàpọ̀ máa èyí ló fi sápá ohun tó fi pa ohun ẹ̀sẹ̀ lẹ́yìn tó pàpọ̀ máa ìyí ó ń dé ìwẹ̀ ẹ̀sẹ̀ lẹ́yìn tó pàpọ̀ máa

egun ẹ̀hẹ́ ìgbé ẹ̀hẹ́ wọ́n láàrin ní ó pọ̀ báwọn èyí tí ìdí ọmọ ìdé ọ̀gbà ìwọ́n tó mójú ọ̀nà gbogbo àwọn ìjọba wọn ẹ̀yẹn fún ẹgbẹ́ ìwé ní ìpínlẹ̀ ìwé ọ̀sán wọn dàrí kóró ní tí ẹ bá ń lé tí ẹ bá ń kápá lórí ẹ̀ ẹ̀yẹn tí ẹ bá ń ti kápá lórí ẹ̀ tí ẹ bá ń lójú àbá lójú àbá lé ọjà tí ẹ tó mójú ọ̀nà yìí báyìí báyìí kí máa ba ìlàmù yẹn yẹ kí ó tẹ̀lé òkè ní ìjọ ìjọ mùsùlùmá òun náà ní málámù lẹ́tẹ̀lẹ̀ òṣèlú àwùjọ ìjọba ìkúbùrù yìí àwùjọ àrùn àbà ẹni tí kò bá ti fi ẹlẹ́bọ ní kébèrè ẹjọ́ ọba àdìgbò lápè lẹ́lẹ́bọ fún wa ẹ̀ta náà ti pè lẹ́lẹ́bọ fún wa ẹni tí ò tí èyí ti pé ẹlẹ́bọ ní kí wọ́n wá dúró pé èyí tẹ́lẹ́bọ lẹ́yìn fún rẹ̀ kí wọ́n wá

fáwọn ẹlòmíì náà láwùjọ wa tó jẹ́ pé wọ́n á máa ń lo ọ̀rọ̀ yìí síbi tí tí èyí ṣe bí tí ọ̀rọ̀ yẹn ń tọ́ka sí wọ́n á máa lo ibi tí ọlọ́rọ̀ kò tọ́ka sí pé aláwùjọ náà ṣe ìròyìn yìí ẹni táwọn ń pè ní kékeré fúnra wọn sẹ́ni lórí kékeré bí àwọn ọlọ́ńtẹ̀ ní jàbàtà ẹni tó báwọn lọ́jọ́ fúnra wọn ni wọ́n ń pè ní kékeré yìí tábà wọlé ẹ̀sìn ọlọ́run ilé kó fi síbi jẹun kèé ṣe kèé ní mẹ́ta ní sọ̀rọ̀ àwọn àlọ́ sẹ́lá àwọn kébèrè ní mẹ́ta àwọn jàbàtà tọ́mọ wá di há kúkúrú fún tọ́wá ti pé kébèrè ìwọ́n tó bá wá pé kébèrè wọ́n wá lu eré ìrọ̀lẹ́ dá ó pé kébèrè ní kébèrè àtàwọn nǹkan nínú àti èdè kí kí èdè tó pé ìdájú kó pẹ́ẹ́sì kò jẹ́sẹ̀ kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fi fi jẹun lápẹjú ẹ̀sẹ̀ orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káfọwọ́ sí káfí ká mẹ́ta jẹun súnà nẹ́bí ni kò sẹ́ni tó gbọ́kẹ́ sí súnà nẹ́bí èyí ó ti gbà ládá lórí ẹ̀ àmọ́ kò sí ìjìyà bẹ́ẹ̀ ni tí ò bá ṣẹ́kẹ́ni tí ẹni tó bá lo sí ìjìyà súnà ni tó ìwà àwọn èyí ni àwọn náà sáta tẹ irú ọ̀rọ̀ yìí pé ẹni tí ò bá ti ṣe kéde ní kéde yìí wọ́n ló náà ti ṣe èyí táwọn ilé ìwòsàn tí wọ́n tí ó yọ̀ ní ìtọ́lọ̀ ọba àdìsọ́lá ìdí wọ́n táwọn bá ń sọ mí òun náà ni àwọn tó jẹ́ pé jẹ́bẹ̀ẹ́ ní ìpìlẹ̀ ni wọ́n àbáwọn tó jẹ́ pé wọ́n jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ àmọ́ látara pé wọ́n wùwà kan àbí wọ́n ṣiṣẹ́ kan àbí wọ́n sọ̀rọ̀ kan wọ́n wá di kèbè wọ́n jáde kúrò nínú ẹ̀sìn tí ẹnu sì kò lórí ẹ̀ ẹnu kò lórí ẹ̀ lápẹjú ẹni tìí ìyá pẹ̀lú àwọn àwọn onímọ̀ pé dárí ló sọ̀rọ̀ àti ẹ̀dùn kìí rẹ̀ sí èké o a ó gbà pẹ̀lú ìṣúná olóòtú àwọn kéèké o ìyá pẹ̀lú àwọn olóòtú lọ́dọ̀ alẹ́bí ti sáfìrù alẹ́bí ti gé èdè sáfìrù èdè bá mi hàtà ìwé lẹ́yìn náà wá ní ìlú èmi ni wọ́n á gbà pé káfíìrù kí wá ní kébèrè ẹni tí ó gbà pé káfíìrù ni lọ́dọ̀ tiẹ̀ kí wá sọ pé mọ́lámi ò káfíìrù lùsùkí ẹ́ àwọn ẹgbẹ́ òkè ní kébèrè wọ́n láti gbé ní kò ámbẹ̀lẹ̀ sáájú àwọn nǹkan tó jẹ́ lókè nínú jẹ́ pé kò tí ẹ̀ kò tí ẹ̀ ní ṣe pẹ̀lú irú àwọn nǹkan yẹn tó lágbọ̀n yìí káfúra sí àárín yẹn tó àwọn tọ́lọ̀ ọba àdéjọ lábá tó ní kébè fún wa eléyìí ẹlòmíì fẹ́ tó gbé ti pẹ̀lú àwọn kírísítẹ́ẹ̀lì níbì kan fẹ́ tó gbé níbi kankan pa wọ́pọ̀ tó gbogbo mùjẹ́ àmàlà tí ẹ̀ bá ń ṣe ẹ̀ gbogbo pé ẹjọ́ ń para yín àbẹ́ẹ̀jọ́ ń tara yín èyí ń tara ìlú ìjẹ̀sìn ọlọ́ọ̀ba àdéjọ láwùjọ bóyá yìí tó sàánú àwọn gan tí ẹ bá jẹ́ kámọ̀ ìpé tẹ tẹ́ bá ti kú báyìí ti kò sí lòsàn kò sáà lábẹ́ tẹ́ bá ti jẹ́ kí wọ́n rí pé ẹjọ́ ń kọ̀m̀píà cooperative ya ó ti wà lọ́dọ̀ yìí náà ló wà lọ́dọ̀ tiwa náà ẹ̀yìn tẹ́ bá wọ lọ́dọ̀ yìí kí ní kaba yẹn bẹ́ẹ̀ ó ti ń ṣe fígbà tó yẹ pé bákan kan ni ẹjẹ́ kó mọ̀ kò tẹ̀ yí ìdí ò bá gbà kó gbà ìwádìí ọ̀gbọ́n ti máa bá a lọ́nu ló máa bá a lọ fúnra rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn kan tí máa ń fi ẹ̀jáde kó ní ìlànà gẹ́gẹ́ bí tó ṣe máa bá àgbàrá jẹ́ òun náà máa gba ìsìláàmù yẹn jẹ́ òun náà ní pé kéèyàn láti lọ́nà mẹ̀rẹ̀ ìtàkọ̀dá anàgẹ́rọ hadi nàbí sallallahu alaihi wasallam akmalu min hadi kéèyàn láti lọ́kà pé ìlànà ní ìgbẹ́ tó pé jù lànà bí lọ ìlànà ní ìgbẹ́ tẹ́yẹ̀ lè máa tọ̀ nínú ẹ̀sùn ọwá pé ó ti di ìlànà tàbí sallallahu alaihi wasallam lọ àwọn àna àbí kí ọgbà ìpé ìdájọ́ mi ìgbẹ́ dájọ́ ìdájọ́ àdébìtọ̀gbà wà yóò sẹ́lá áìsànù mi ó sì tó wá dáa ju ìdájọ́ tànẹ́bì lọ kàlẹ́rí kàlẹ́rí ìfọ́dìrú ṣọ́kùnà tọ̀wàgé aláṣọ́kù gẹ́gẹ́ bí àwọn tá máa ń gbọ́lá fún ṣọ́kùnà tọ̀wàgé wọ́n gbọ́lá fún ìdájọ́ tọ̀gù gbogbo lórí ìdájọ́ bá jẹ́ ìdájọ́ ọlọ́run bá àlejọ́lá tí èsè pé a mú ìpìlẹ̀ láti inú ìdájọ́ ìjọba ọba àlejọ́lá tọ̀gù sí ìdájọ́ tọ̀gù sí gẹ́gẹ́ bí constitution amadu constitution àti ìdájọ́ ẹ̀jọba àmúyẹ kọ̀ọ̀bùtù ni gbogbo òfin nìkì òfin àwọn èèyàn ni àwọn èèyàn ti kalẹ̀ tí ò sí èmi níbẹ̀ àwọn kan ní wọ́n kóra wọn jọ pé ẹja fún òfin yìí ẹja fún ṣé ẹ bá ti ṣe nǹkan báyìí ẹja gbé ìdájọ́ báyìí kalẹ̀ fún iye ìyàbá ìlà fi jẹ́ iye ìjọba ìlà fi jẹ́ tó kún mọ́ sọ̀rọ̀ àyíjì tó pé tábà lọ lè ń wò ìdáàbìmà òun náà ni pé yóò ní sọ́nà ọba àlejò ọlá sọ fún wa nídàájọ́ nípa àwọn nǹkan wọn àtẹ́yìn bá jáde níbi sábà mú ẹ̀wọ̀n tó mẹ́rin lọ́wọ́ láwọn omi sí ẹ̀wọ̀n tó mẹ́rin àbí tó mẹ́rin ni ẹ̀wọ̀n tó mẹ́ta wọ́n tó mẹ́ta ẹ̀dàpọ̀já bèèrè lọ ara wa sẹ́nu ṣẹ̀yà ìsìláàmù ṣé nítorí kí ni wọ́n rí pé àwọn ìlú tètè látara lọ́wọ́ ní pé ìdájọ́ ọlọ́run harsh tí ìdájọ́ ọlọ́run ti ṣe kí ni ó ti burú jù àwọn ìlú tó tí wọ́n kórìíra ẹ̀ sí òun náà nípa ìdájọ́ ọlọ́run tó sanwó lè fún ìdájọ́ mi àwọn eléyìí tí ẹ̀ bá dájọ́ ọ̀sán tó sọ̀rọ̀ àwọn eléyìí náà náà ti a lẹ́yìn àlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ kọ́má sọ pé àbájá ti dá ṣe é nìyẹn nìyẹn òun pẹ̀lú lọ ẹ̀dí bá rí bíi kìmá ti bíi kìkà mi kí ni bí lóògì tẹ̀sán àlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ wọ́n lẹ́yìn yéé tuntun débi pé ìlànà àlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ ẹlòmíì ti ju yóò ti gbé ìlànà àlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ obìnrin pé sọ́nà àtẹ́bí sọ̀rọ̀ àwọn ìṣọ́lá ìlú àwọn àbábá ìná ogun jáì kọ́dà bí ó bá di ẹ̀gbìn ẹ̀dẹ́gbò pé ẹ̀yẹ̀yẹ̀ láìsọ́nà pé nǹkan ẹ̀dá àti àtẹ́bí sọ̀rọ̀ àwọn ìṣọ́lá mọ̀ súnà ànábì sallallahu alaihi wasallam òun náà ní islam èyàn ti máa ń fi islam hàn ní gbogbo orí ẹ̀ bá dé mi tó bá ti mọ̀ pé ẹsẹ̀ lélẹ́yìn èsì ńlá ní ẹ̀mọ́ fi ń pamọ́ ẹ̀sìn ọlọ́run èyí fẹ́ sọ̀rọ̀ pamọ́ kọ́dà àwọn aláburú sábúrú wọn ta níta àwọn tí wọ́n sábúrú ẹ bá délé rédíò nìkì ẹ wọ́n polówó ògùn bẹ́ẹ̀ àbí wọ́n polówó ògùn ẹ bá délé rédíò nìkì wọ́n polówó mọ́lídìí lọ́jọ́ bí anẹ́bí kìríkà kìríkà tó dúró yé pàdé alálẹ̀ ìlú ẹ̀sìn wọ́n ti láyà rẹ̀ wọ́n láyà wọ́n ti ń polówó rẹ̀ ta òkè wá dé sọ pé àwọn tá a bá wá sọ pé eléyìí lára nàbí sọ̀rọ̀ àwọn àlejò sọ́lá ìrìnkà tó lórí ẹ̀ dédé kí làwọn àmọ̀ bẹ̀rẹ̀ láti ṣe kẹ́ni láti fi hàn já ànábì sọ̀rọ̀ àwọn àlejò sọ́lá ìlànà rẹ̀ ní tẹ́lẹ̀ ti yóò sòkòrò àwọn kan báyìí nínú tó yẹ kí yóò sọ̀rọ̀ àfún láwùjọ kí ẹ máa máa tẹ́kẹ́ni kí ẹ máa kó sínú kí ẹ máa kó sínú wàhálà lọ díẹ̀ nínú àwọn àbí kéèyàn máa bínú nǹkan kan nínú nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam fún wa fún wa lẹ́sìn kéèyàn máa bínú ẹ̀sìn Ànábì kéèyàn máa bínú sódà Ànábì sallallahu alaihi wasallam tí o kórira àwọn àpẹẹrẹ tí a máa fi máa pé ìlànà àdájọ́ o kórira irungba kí ẹni irungba kí o kórira rẹ̀ gẹ́gẹ́ bí o kórira kóbìnrin ó wọ o kórira rẹ̀ kí o kórira pé àpẹọkùnrin múra bákan pé o sòkòtò tí o wà kọ́ tí o dé tí o kọjá kókó tẹ̀ rẹ̀ ànábì ló tún bẹ́ẹ̀ àbí màásàlá tàbí ìmọ̀lẹ̀ jáde ọwọ́ fi náà ọwọ́ fi náà kí o wọ tó ànábì tó bá ti ní ìbá ti wọ̀ tó bá ti kọjá kókó tẹ̀ ànábì ní náà ni ó fi jẹ́ tó bá ti tọ́jú dàgbé yàrá wọn làwọn fi ń sakọ níbi ọkùnrin yóò

kọ́dá àwọn olùmọ́jẹ́ pé yíwa pé òmọ lórí ìsọ tó jẹ́ ọ̀rọ̀ ìyàwó àti àwọn ọ̀sọ̀ tó jẹ́ mùsà àbáàd àwọn tó wà nínú súnan gẹ́gẹ́ bí kámọ̀ wà kámọ̀ pákó lápòjú lé nìyí sàgbé ti wà kò nínú súnan ní sọ̀lá àlè lọ́dọ̀ wà kí ẹ̀ máa fi hàn sí ẹ̀ pé nítorí ló ti wà inú ilé yìí ti ká àwọn ọ̀sẹ̀ gbé ẹ̀jáde kó mẹ́sì tó lórí jáde tó ká sọ́ra fún irú àwọn kaba yìí nítorí pé ọ̀rọ̀ rẹ̀ ti takura àwọn ó ń ṣe òtún wọn ti ẹ̀yẹ ayọ́kẹ́lẹ́ tó ń ṣe òun gan kò sí ọ̀gẹ̀lẹ́ rẹ̀ gan òun náà ló ma ẹ̀yẹ tòlú eléyìí ọlọ́run bá dikẹ́lá sọ fún wa nínú àgbo àdìsọ́lù Muhammad ọlọ́run bá dikẹ́lá ń dárí kábí àjọ kálíhù fa anzalọ́lá fa ahbata a'mala tòkàn tó pàtó ọlọ́run bá dikẹ́lá tó fi gba gbogbo tẹ́ wọn jẹ́ yàrá àwọn tó ń ṣe kébèrè sájà lè kó mẹ́tẹ̀ ọlọ́run bá dikẹ́lá òun náà ti wọ́n kórìíra tọ́lọ́ sọ kàlífà tẹ́lẹ̀ fa ahbata a'malahum ọlọ́ọ̀bà àdìgbọ́lá wá tààrà rẹ̀ wá sí kíni ó wá ba iṣẹ́ wọn jẹ́ ọlọ́ọ̀bà àdìgbọ́lá ba owó iṣẹ́ wọn jẹ́ ìtumọ̀ ẹ̀ náà ni pé bẹ́ẹ̀ bá ti ṣe nǹkan tó bá ti fún ìyàjáde kó lórí ẹ̀sìn islam gbogbo dáadáa bẹ́ẹ̀ bá ti láyé kò wúlò máa àwọn kan bẹ́ẹ̀ láwùjọ wa ní ìṣe òjẹ́ mùsùlùmí wọ́n ti ń ṣe dáadáa wọ́n ti ń ṣàánú àwọn èèyàn wọ́n ti ń ṣe dáadáa fọ́mọ òrukàn wọ́n ti ń fún aláìní wọ́n dà wọ́n máa rẹ ẹran báwọn fáànù ọdún tó bá dínú ọdún nìsín wọ́n rágò táwọn ìbámu máa máa dúgbò tó bá dínú àwẹ̀ wọ́n pin mílíkì wọ́n pin àgẹ̀ẹ́sì máa sáré káàkiri wọ́n ti jẹ́ mùsùlùmí irú àwọn yìí tó bá ti tọ́ bá kú lé ìmọ̀ ti wà wọn nìsín ẹ̀dẹ̀ wà wọn nìsín wọ́n wọ náà ni kò sí àbọ̀ ọ̀nà báyọ̀ yìí wọ́n ló yẹ kí ẹ máa sọ fún wa ìjọ tó bá ti gbé àgbò wá ẹ wá náà ń tẹ́sí bí àgbò tó ń gbé wá fún wa yìí ẹ̀yìn àwọn bá ti ṣe ìsìláàmù ẹ̀ ọ̀bẹ́ ẹ̀rọ mi máa rò pé tó bá jọ ń bá àwọn ìgbà kò ní má gbò wá ní tiẹ̀ ó yẹ kẹ́ máa sọ ẹ̀kọ́ máa sọ fún wa ní ìgbà àkókò dáadáa tó ń tè ní áàfin kò bá sì wúlò fún ọ dáadáa tó bá jíjọ́ ìgbìlẹ̀ àti àwọn ọba ti ìsìláàmù ọláì wọn máa sọ bẹ́ẹ̀ ó dà àwọn jẹun ṣẹ́ka Adam ní bẹ́ẹ̀nù àkọọ́lẹ̀ pé Awólọ́wọ̀ bó ṣe rí wọn nígbà tí wọ́n rí pé Awólọ́wọ̀ gbogbo bí ṣe ń ṣe yí ìwé tó wà sí ìjà lóṣèlú ẹ̀rin wọ́n yìí bá ìṣẹ̀lẹ̀ àwọn àṣẹ ìsìláàmù táwọn àlejò ìbájà rẹ̀ wọ́n ti ìsìláàmù lọ́lọ́dún kárẹ́ nìkan tó máa ń ṣe dáadáa ní ẹ̀sìn máa ń bá dáadáa dáadáa ẹni tó yìí tó kù tó kù kù fún mẹ́rin tó jẹ́ mùsùlùmí káwá pè ẹni tó fẹ́ wàhálà kò fẹ́ wàhálà bí i wá jọ pé wàá ti wàá ti ìlànà láti ṣe fún wọlé ẹ̀sìn sórí àwọn eléyìí kò ní wúlò fún ọkùnrin dáadáa sábà ṣe gbogbo dáadáa sábà ṣe wúlò fún ọkùnrin tí ò bá ti ti ìlànà bẹ́ẹ̀ kábíyèsí àwọn náà máa ń dọ́dọ̀ wa àbá àtàbá ní access yìí wà wọn bá wọn fi ẹ̀ owó tẹ̀ ń tẹ̀ yìí lóòótọ́ dáadáa ní lóòótọ́ àmọ́ kò ní wúlò fún iná tí ọ̀gbìn ẹ̀sìn yàmù káwọn olè fún ọba wọn fọlá ìlú mi lè torí ẹ̀sìn kó wá ronú pé èyí sísá sọ yìí àbíbáyà ní àjọ ẹ̀kọ́ torí pé ọ̀rọ̀ mi bẹ lórí ọ̀rọ̀ tí onímọ̀ pé onímọ̀ pé yóò lágbára lé nínú ọkàn ẹni ẹ̀sìn ọlọ́run àwọn èèyàn ń kórira hijab láwùjọ táwa àwọn èèyàn ń kórira kéèyàn wọ ṣòkòtò kó bá kọjá kókó tẹ̀ láwùjọ táwa àwọn èèyàn fìyà jẹ ọmọ wọn nítorí súnà Ànábì sallallahu alaihi wasallam èyí ń tẹ̀lé lára Ànábì sallallahu alaihi wasallam kò só jẹ máa ó tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam kò só wọlé ìwé máa ó tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam ìlú àwọn èèyàn òòrùn kò sí ń tẹ̀lé lára Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ wọ́n sì mọ̀ pé owó jẹun náà yóò ti di agbó ẹ̀dí ṣe kọ́ọ̀tù ga wọ́n tó lẹ̀ sọ́mọ́ fún kọ́ọ̀tù lówó tọ̀ ẹ̀dí ṣe kọ́ọ̀tù náà ẹ̀dí bá orí wọ́n kẹ́ẹ̀rí àwọn ti máa ń pé wọ́n ti súnà nẹ́bí sallallahu alaihi wasallam gbogbo sáà bá wo ṣe pọ́ ẹ́ ìdí bẹnu súnà nẹ́bí sallallahu alaihi wasallam pé ìgbà àlewú yìí ẹ̀nà ẹ̀lẹ́bí mi ìlẹ́bàá ẹjà ẹ̀nà ẹ̀lẹ́bí mi

tó irú eléyìn inú àwọn nǹkan tó ṣe kíni inú àwọn nǹkan tó burú jáì náà ni inú àwọn nǹkan tó burú jáì ní bẹ̀rẹ̀ àwùjọ ni so tó yẹ pé ẹ̀sìn ọlọ́run ẹni bá ti tẹ̀sìn ọlọ́run bá lè lọ́lá àìfara ní àìkó ní àbá gbogbo apárápátá náà lọ́yẹ kájọ máa ti súlà lẹ́nu sọ̀rọ̀ àwọn àlùsálà àtàgbà tọmọ kékeré èyí tó bí ó dàrú àlùyẹ pé ẹ̀sìn ọ̀dọ́ ni láwùjọ náà wà yìí òun náà ní bí àwùjọ bá ní bára wa ni àwọn òun lè rí àwọn onísúnà gbáyé àdẹ́bí sọ̀rọ̀ àwọn àlùsálà bàbá abúbákì rọ́bí aláwọ̀ àbí abúkọ̀ hàn ó gba islam irun eré rẹ̀ báyìí ewu ni ewu bẹ̀rẹ̀ gbogbo eré ẹ̀ nígbà ayé ká ìrẹ́ mọ̀kànlá bá fi maka ewu bẹ̀rẹ̀ gbogbo eré báyìí ló gba islam tó túnmọ̀ pé súnà nàbí sallallahu alaihi wasallam ẹ̀sìn gbogbo wa ní islam gbogbo wa

torí ilé yìí nìyí àwa gan àwọn tó jágbàlagbà gan àwọn olóyè kan máa sálákà tètè pé kó láti tẹ̀lé àlàyé sọ̀rọ̀ àwọn àlẹ́sọ̀lá dá à ń palẹ̀ máa lọ náà ni à ń lọ náà tí láàlọ́ lè bá òun náà ló yẹ kó mú láyà wa nítorí wọn tó wá rí bá wa rí bá ọmọ kéékèèké ìhànùlà àwa rí bá ọmọ kéékèèké wọn wá múra tẹ́sìn ọlọ́run wọn wá bẹ̀rù àríkìámà ó jẹ́ pé ó rọrùn ó jẹ́ pé ìdílé eighty years ti jẹ́ lóbi lè bọ́ kù ní ti wá múra àríkàlẹ̀ ní. ó yẹ kó máa jọ ní lójú ẹ̀yẹ kó máa jọ ní lójú pé a bá rí àwọn ọ̀dọ́ àwọn ilé egun wọn egun ọ̀dọ́ ní ìlànà egun ọ̀dọ́ lẹ́bí kó lóògùn ìlànà gẹ́gẹ́ lọ́dọ́ ọ̀dọ́ ní ìlànà máa ń lójú kánú ara àwọn ọ̀dọ́ kan máa ń dá ẹ̀sìn ọlọ́ọ̀lá máa ṣe àfẹ́wàlá àfẹ́yà sí dáadáa àfààní ọ̀nà ọlọ́ọ̀bá àríkọlá àfẹ́kágbó máa dàrú àfẹ́kágbó máa dàrú ẹ̀ ọ̀yẹ̀ká gbá òkú tí wọ́n lè káàkiri wọ́n ṣe iṣẹ́ tó dáa ni. ibi tí mo ti lọ òun náà ni àwọn tó ń fi àyè àwọn èèyàn látàkọ́ kó ìlera ìta nínú ẹ̀sìn kọ́dà ìmọ̀ fún ìyàgá ìjọ súnà lẹ́yìn sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ àwọn olówó èèyàn bẹ̀rẹ̀ ń kọ́nu o kí ẹ̀mọ fún ìyàgá ìjọ súnà lẹ́yìn sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ sẹ́lẹ̀ àti pé kí a ló ṣe fún yíga ẹ̀sùn náà ti yan lọ́wọ́ sọ́lá wọn tẹ̀lé òun yìí àlùwà súnà òsì ìlànà lẹ́yìn sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ sẹ́lẹ̀ tó eléyìí ó fi ẹ̀fà tó ẹ̀díkàtọ̀ àtẹ̀rẹ́ nínú àwọn ọ̀sán tí àfihàn fẹ́ jáde kó nínú ẹ̀sìn òun náà ni kéèyàn máa fi ẹ̀sìn kéèyẹ àdìsígbà àdìsí tí ẹ máa fẹ̀ sí ọlọ́run ti ẹ̀yẹ àbí kankan nínú súnà àdàbí sọláwà ní ọ̀sẹ̀ làbí eléyìí náà ó yàtọ̀ sí kórìíra ẹ ìkórìíra sì ní òun náà ní máa bá adé pé kí ẹ máa wá fi nǹkan sí ẹ̀yẹ ní ẹwọ ìdáàbò ní ìgbìyànjú ní àwọn eégún náà ń bọ̀ wá wọn kí ẹ máa pe ìdìláàbò obìnrin kí ẹ máa pe lẹ́kùn ẹ̀kú tó gbé àwọn eégún àwọn kèfèrí náà máa wọ̀ kí ní aṣọ àwọn eégún kí kí ẹ máa bá àwọn ọkùnrin tó bá wo ìgbóṣe ẹ dáadáa wọ́n wọ pé kẹ̀mbẹ̀ kẹ̀mbẹ̀ bí àwọn aṣọ tó ń dáwọ̀ àbọ̀ àwọn ẹlẹ́mu tìrìkọ́tà wọ́n wọ ẹlòmíràn ni wọ́n bá tọ́ jẹ́ á òṣùwà lálàáfíà bọ́ báyìí ẹlòmíràn láti òtó ni yóò lọ pàwẹ́ tàbí owó rà ó hà rẹ̀ lẹ́yìn ẹwọ báwọn ẹ̀sìn ọlọ́run náà ti ẹ̀yẹ wọ́n ti máa rẹ́rin bẹ́ẹ̀ wọ́n máa rẹ́rin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn eléyìí àtìkò bí dáadé yìí olóbẹ̀ẹ́ léwu fún àwọn kẹsìmọ̀ bá ìsìlámù jẹ́ nítorí pé àwọn nǹkan mìíràn lójú ọba ìsìlámù jẹ́ jẹ́ pé tí ò bá mí yẹn bẹ́ẹ̀ kò dọ́kò bí ọkàn rẹ̀ òfin ọkàn rẹ̀ ó lè má ba ìsìlámù rẹ̀ jẹ́ àwọn olóyè yìí kò ní ìyọ́ gangan tí ó sáà fi nǹkan fi ẹ̀yẹ́ lásán tí olóyè yìí sọ̀rọ̀ ẹ̀yà ìkó ní ẹ̀sìn àwọn kan náà àwọn tàbí àjẹ́bí gẹ́gbà rí sọ síwájú ní bẹ̀rẹ̀ kìí kìí tẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ sí wọn tẹ́bí wọ́n kàn jòkó ni wọ́n jòkó wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wọn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wọn ẹnìkan wọ́n sọ ipe márọ̀ àìná ní sàkùrọ̀ ìnà haùlà ó ní á ah, èmi òyìnbó àwọn afáwà yìí yóò àwọn tani bá wí àwọn tani bá wí ànábì sallallahu alaihi wasallam yàní àwọn tí wọ́n darí wa ní o àtàwọn tàbí ànábì àgbàdà àlìsìnà ìrẹ́ni na tó parọ́ tó wọn wà àgbàdà gbogbo náà ìrẹ́ni tó pé gbogbo tí ó ma wá bí kó tàbí dénú rẹ̀ rí ni tó jẹ́ ọ̀nà ni ó ma wá ọ ọ sọ yìí àtàwọn tàbí wá gbọ́nù wọn kó tó lọ lè bá sọ̀rọ̀ inú bíi ìwọ́rọ̀ kó tó tó wọn lé ọwọ́ àlọ́ nípa àti ẹ̀sìn ọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀ lám ìjọba ìjẹ́ ní sọ ní o ọlọ́ọ̀bà àlejòlá wa sọ àyà kalẹ̀ ọlọ́ọ̀bà àlejòlá wa sọ pé wàrà yín sá ń dá wọn tẹ bá bèèrè wọn pé kí ló bá ilé ibi sọ kí ló bá ilé ibi tẹ̀ fi ẹ̀gbí ti ẹ̀yẹ ẹ̀fi jìbáàbù ti ẹ̀yẹ ti ẹ̀yẹ ẹ̀fi sílà tó ti ti ẹ̀yẹ kí ló bá ilé bẹ́ẹ̀ wọ́n sọ pé ẹ̀wẹ́ lómi ló sọ báwọn ti sọ ẹgbẹ́ wá ikú tìkẹ́ wá sí ìtọ́jà ẹ̀ńkọ́ sáà dání bá ọ̀gá fún sọ́ di kiri ń fi ẹ̀sì ti ẹ̀yẹ tó ní ọlọ́ọ̀bà ní pẹ̀lá wá ní abikun abilahi wa ayatihi fẹ́ sáwàdà tẹ́lá fẹ́ tẹ́tẹ̀ tẹ́lá fẹ́ tẹ́yẹ

ẹ̀rúbà àwọn náà àwọn náà rí pé ah, àwọn ti dára ìdánidé àwọn agbá ànẹ́bí sallallahu alaihi wasallam àwọn adé àwọn agbá ànẹ́bí sallallahu alaihi wasallam agbá ìjánu ìyà fún ànẹ́bí lọ báyìí agbáwàdá yìí ànẹ́bí ti sáyà mọ́ tó dáadáa tẹ́lẹ̀ ìwò kọ́ni kásán tó bá ẹ̀rù náà ká máa fi nǹkan ẹ̀sìn ká máa fi ṣe ẹ̀yẹ èyí tó dáa fún èèyàn òun náà ni pé tí wọ́n ti pè lẹ́sìn náà ẹni bá wọn nìsín so kọ́kọ́ kóra ẹni wọn sọ́ra rẹ̀ ẹni bá wọn nìsín sọ́ra rẹ̀ eré owó nǹkan tó máa ń pè lẹ́sìn láàrin máa ń jẹ́ sí lóòótọ́ àmọ́ tó bá ti pèlẹ́ sí fọ wáyìí tó bá ti tàlàyé fọ ó ṣe wà mẹ́sì bọ́lá ṣe wí ní bá ṣe wí ní kọ́lá ó bá lè ṣe yíò tún máa níwọ̀n fọ wọ́n bá dé pé ẹni tí ń ṣe ọmọ wa ṣe kí ni ọmọ wa fi ṣe ẹ̀yẹ ọmọ wa fi ti ẹ̀yẹ láwùjọ ṣe pé irú ẹni bẹ́ẹ̀ gan yóò máa wá kó tútú láti ẹni láti fi súnà lẹ́nu sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ nínú kan tó jáde nínú àwọn máa fẹ́ jáde kó náà náà nínú àwọn máa fẹ́ jáde kó ń sọ yàtọ̀ sí káàmù àgbó ẹ̀sìn ọlọ́wọ̀ tako káàmù àgbómú ẹ̀sìn ọlọ́wọ̀ bá lè jẹ́ lọ́wọ́ tako gbogbo ẹ̀rọ àwọn akẹ́bá yìí abẹ́ ìwòsàn ló wà tí ó bá ti ní ìpalára tí ó kó bá wọn tó bá ti ní àgbò yìí tó bá ti mú ìpalára kan bẹ́ẹ̀ fún ọ òtún gbọdọ̀ débẹ̀ ní kẹ̀ríà àmọ́ tí ó bá ti ní ìpalára bẹ́ àgbò jẹ̀ díẹ̀ ilé lẹ́yìn àgbò inú lélẹ́yìn àgbò erí kíkọ́ lélẹ́yìn àgbò náàrùn lélẹ́yìn àgbò mú kiri lélẹ́yìn kò sí ẹ̀kọ́ tó burú bí eléyìn wọn àmọ́ sáàmọ́ tẹ́kiri àmọ́ ẹmu láti kì í eléyìí wò sí mẹ́sì àgbo gidi ni àmọ́ àti sinapu bí eléyìí wò sí mẹ́sì àmọ́ tó bá ti jẹ́ pé àgbo náà máa fi hàn pa ewé kan papọ̀ méwé ẹmu omi sí ẹgbẹ́ nìkan àwọn ìbò sí ẹ̀ka tó gbogbo ẹ̀ inú mọ́tò ìwọ̀n tó wà fún òkú gbọ́dọ̀ nípa òwúrọ̀ nípa òdìjà ibi ìdíyẹ gbọ́dọ̀ kalẹ̀ àgbo yóò ìdíyẹ gbọ́dọ̀ kalẹ̀ gbogbo àwọn ọmọ báwọn tí ò bá ti sí bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tọ́pẹ́lú bí ọmọ àwọn pé ah, ẹ̀yà alùsùn náà lẹ́yìn náà máa gbó ní ọmọ ilé ọmọ ah, ẹ̀yà alùsùn náà àwọn ẹ̀yà alùsùn náà máa gbó àrùgbógbò dáa ní ẹ̀wọ́ ilé lọ́rọ̀ méjì papọ̀ mọ́ra wọn àrùgbógbò ti yàtọ̀ sí ẹ̀rọ gbogbo pátápátá pátápátá àwọn òkùnrin tó àwọn ẹ̀dá máa jó ní ó jó ká ẹ̀yẹ́ ti bá jó ká nídìí ayọ́ wa sí mẹ́rẹ́ mẹ́rin ká lè rí ẹ̀rí ti gẹ́rẹ́ ti pàkọ́ ẹ̀rí ti gẹ́rẹ́ ká yí gbogbo ọrùn yín ká ẹ̀rí ti gẹ́rẹ́ sọ wọ́kà sí ẹlòmí ìnáfẹ́ bẹ̀rẹ̀ ajé àyíkí tájà ó ti bá sí bí ọwọ́ rẹ̀ láti báyìí ó lè bẹ̀rẹ̀ tájà ní owó àwọn eléyìí báyìí ní àti irú oògùn náà ní ìdáyìí àlùjànnú ní bẹ́ẹ̀ jẹ́ gbogbo tẹ bá pa bọ̀ pátápátá tẹ bá pa bọ̀ tẹ́yẹnyá nǹkan yẹn gbàgbọ́ oníṣẹ́ ìgbà tó bẹ́ẹ̀ ṣe àlùjànnú tó béèrè nǹkan yẹn olóògbé kí ni olóògbé olóògbé bẹ́ẹ̀ lọ sí. bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ wọ yunifásitì lágbòjú rẹ̀ tí yunifásitì bá sọ mi pé ìkàbá ìkàbá ìkàbá ìmọ̀ ní ìgbà ìgbà ìmọ̀ ní ó lẹ̀ kó o gbọ́dọ̀ ní ìkàbá yìí o gbọ́dọ̀ ní ìkàbá tó bá ti wá kó gbogbo àwọn nǹkan yẹn pé tó bá kó fún yunifásitì kí ni wọ́n ti wọ́n wọ́n àpọ̀ ní àdúṣà gbogbo àwọn nǹkan tó kó jọ àǹfààní kí ló jẹ́ fún yunifásitì ẹ́ tó sábàárí ẹ̀kọ́ fún wa tó wúlò fún wa kò wúlò kankan fún wa gẹ́gẹ́ bí ẹ̀nà làwọn tó máa lọ lè onye ejo jó kínákókó rẹ̀ ajá tí pa ayára pa mọ́tò tí mọ́tò bá pàjá tí mọ́tò ti láti láwọn tó sáré máa ó sáré máa mú nǹkan lára rẹ̀ ẹwà àwọn òkùnkùn ó máa mú lára rẹ̀ máa mú gbogbo àwọn kó ogun ọlọ́ọ̀bà ó lòdì sí gbogbo àwọn tó bá ti wá sí oògùn kò sọ́nà tí ẹbí lè fi oògùn tí ò ní ní ìgbẹ̀dá ìjẹ̀nú kò wá sọ́nà tí ó bí yọ ní àjọjọ ọ̀gbẹ̀dá ìjẹ̀nú èèyàn ní tí èèyàn ní jáde kó mẹ́sìn ọlọ́run kò sí ọ̀nà tí yóò jọ ní àjọjọ ọ̀gbẹ̀dá ìjẹ̀nú tó fi wá ní jáde kó mẹ́sìn ọlọ́run kò sí ọ̀nà tí ó gùn tí ó fi wá jẹ́ tí ò ní lọ́wọ́ ìjànúnú ẹ̀dá tuntun alùpùpù mẹ́fì òògùn èyí tí kì í kanábí ń sóògùn nísìnyí níjọ́ yọmọ juma níjọ́ juma tí ó kọjá yìí sí ìta púpọ̀ wa wàá wà ní mọ́tò mọ́tò wá di mọ́tò wá slow ìyá kan wá bọ́ bábá ọmọ èyí nínú mọ́tò wàhálà ni níjọ́ juma tó kọjá yìí náà ó wá bọ́ bábá ti ọmọ yìí ó wá yìí sínú lẹ́dà ó wá sọ fún jẹ́bà pé jẹ́bà bá mú inú ọ̀dà ẹ̀fọ́ ti sílẹ̀ jáde nínú inú gbó ẹ̀yà wa ní kí ló dé ọ̀dà jẹ́bà ti di ìjọba mú kí ìjọba sínú àwọn èèyàn rẹ̀ ní mọ́tò nítorí pé kí ni nítorí pé àwọn èèyàn tó ti bá òògùn dé ni pé nǹkan ìgbẹ́ ọmọ kékeré sábàbàdì ká máa mú gáwọn ilé kí ni ká máa fi sóògùn wọ́n jù ẹnì kan náà wọ́n ti jọ fún un àwọn tí wọ́n ń sóògùn fún òun wà láì tó bá jẹ́ pé ẹ bá fẹ́ mọ̀rú aburú ni ẹ bèèrè lọ àwọn olóògùn náà máa ń jó nǹkan fún yín pé tábàlọ̀ yẹra paratamọ́ kọ́ńtẹ́ǹtì rẹ̀ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n kọ́ sí pé paracetamol o kìnìbà ẹ̀nà ìṣe kìnìbà ẹ̀nà ìṣe àìbẹ̀ ẹ̀kọ́ ni ó gbọ́ àwọn ọ̀kan wọ́n lè léyìn kìnì inú eléyìn kìnì inú ìsì fẹ́ẹ̀nù wẹ́ bẹ́ẹ̀ lẹ́bàá lọ́dọ̀ gọ́ọ̀gù rẹ̀ báyìí gbọ́dọ̀ láti gbogbo láti ṣe paracetamol ẹ̀ ni ó sọ gbogbo àwọn kọ́ńtẹ́ẹ̀tì rẹ̀ àwọn abẹ́ lọ àbá àkúrẹ́ àti nílẹ̀ ìjọ yẹn láti kọ́ńtẹ́ẹ̀tì rẹ̀ wọn ò lè sọ kọ́ńtẹ́ẹ̀tì rẹ̀ sọ láíláí nítorí pé ìgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú kàmí ìgbẹ́ gbígbẹ́ ìgbẹ́rí àkà ìgbẹ́ bẹ́ẹ̀ àkàrà ilé àtà wọ́n nípa ìrìnbẹ̀ àkàrà ilé àtà ọ̀yẹ̀ ni wá àkàrà ilé àtà ẹ̀yẹ̀ tí wọ́n máa ń jó mi ládùúgbò kan kó mi lọ ẹ̀ àwọn òkú ajá òkú atírí òkú ẹran òkú ẹlẹ́dẹ̀ gbogbo nǹkan kan òní wọ́n máa jó gbé fún ọ òní wọ́n wá pọ̀ òní wọ́n wá fún wa ẹnu bí wọ́n awú ìbọn gbá wọ́n ká nínú ẹ̀ onílì kẹta bẹ́ẹ̀ yóò dáhàrà bàbá náà pa òjẹ̀jẹ̀kújẹ sínú kúkúrú àwọn kan báyìí òkùnrin tí ìhùn yìí tí máa ń pẹ̀ jáde kó mẹ́kì èyàn gbọ́dọ̀ gbàgbọ́ èyàn gbọ́dọ̀ nígbàgbọ́ nú ẹ̀ èyàn tí gbọ́dọ̀ ké nítorí pé kúrú lọ́wọ́ bàdé kan lápè pàlàpàlà àìmọ́ dámà ní ìṣàlá àwọn bá dáwọn ìlànà tó ń padà ìgbà tó bá ń ṣe òun náà sọ̀rọ̀ òun ní pé kàtàkì ó bà lọ́dọ̀ ọlọ́run bá jọ ìjà ẹwà ní tẹ́tà sọ ní méjì lórí sí àtìhìrù àbíní wàtìhìrù àtàyìnì ilé kan bẹ tó jẹ́ pé oògùn tóun máa ń ṣiṣẹ́ ní oògùn ògidì ní oògùn abẹ́nu kọ̀ọ̀kan ní máa ń lapa lára yẹn tó jẹ́ pé ó lè sì láwà bí lẹ́yìn ó fi kú wọ́n lè ṣe nǹkan ẹ̀dí ẹ̀dí ó sì rẹ̀ yẹn wọ́n lè ṣe nǹkan ẹ̀dí ẹ̀dí ó sì díláka ìdílá ọpọlọ ó sì yí ní òyìnbó ìdílé ìyàwó eléyìí ò àlùjẹ̀dúnà ni wọ́n lò ẹlẹ́gbẹ̀ẹ́jì wọ́n náà àtìrú àtàkàyìí òun náà ni ẹgbẹ́ òkú tó jẹ́ pé kìnnìkì tó jẹ́ àtàkàyìí tó jẹ́ pé ìdàndínlẹ́ni ìṣújú ìjọba sọ pé òun ta iná tí ó bùkà sí ìṣẹ́lú báyìí tó alóhun tààrẹ sí ìjọba nínú jò bẹ́ẹ̀ ìdí olówó fi ẹnu gbé àpò òsìmẹ́ntì tí ó fẹ́nu gbé eyín gbé àpò òsìmẹ́ntì lẹ́ báyìí ndị ń ṣe gẹ́gẹ́ kò fi ẹnu gbé amọ́tẹ́ ìlú màrínù wọ́n sun yí lójú ni èyí tí ó mú àdá àti ó mú ọ̀bẹ̀ báyìí tí ó wà lóhun fi yun inú ara wọn tí ó lóhun fi yun inú ara wọn ìdáná ní òun ni wọ́n lò ó fi fẹ́ ń tẹ́hùn àwọn àdìjànú ni ó bá gbé e. àbẹ́yìn ó lé rí àwọn ni ó mú bílẹ̀ rún jẹ́lẹ́rú báyìí ọ̀tọ̀ ní ìdájẹ́ yóò máa rí ọ̀tọ̀ ní ìdájẹ́ tó ilé iná ìgbìlẹ̀ ìgbìlẹ̀ ìgbìlẹ̀ náà àwọn ọ̀dọ́ máa ń pè ìdáyé tó lẹ́nu àmọ́ àwọn tó àkójú rẹ̀ méjì wá fún wa bẹ́ẹ̀ nínú àwọn ìdáyé òun náà kíni òun náà ní àsọ́ọ̀rù wà láàrú òun náà ní òkú fẹ́ ilé ìkó fẹ́ tẹ́ tí ó fẹ́ mọ̀ ó wọ́pọ̀ dáadáa òun làwọn pè ní ìbá òun làwọn pè ní ìbá òun làwọn pè ní àwọn pè ní ìdáwò ẹ̀sìn bá wọn ní òkú fẹ́ èyí ti òbí wọ́n ní atọ́wèrè lẹ́hàn sí ẹ̀rọ̀lẹ́wọ́ atọ́wèrè tẹbá rí atọ́wèrè mẹ́wà àìjẹun kí ẹmù ní ayàtẹ́gbà ayọ́ lọ́nà lẹ́hàn sí atọ́wèrè ẹwà fún lójú ẹwà pọ́pọ́ ẹ̀sí ó tún ní gàrí kàdẹ́sì ẹwà lọ́lẹ̀ èyí má bí ààrò ẹni tó kó ìlà tẹ́lẹ̀ yóò wà ní kó òṣùwà fẹ́ràn kíndìnrín náà ni inú tí máa fẹ́ jáde kó ní ẹ̀sìn a máa ti fẹ́ tó mi ní tó bá ti lóhùn òfin lọ èyí bá ti kò wọ́n nù tó lọ ní wẹ́lò mi èyí mú ọ èyí ń mú ọkàn òkè lòlú àti ẹ̀mí láti fi mú ọmọ obìnrin nípa àwọn olè máa ń jẹ o èyí bá ti tàbí kó máa bá rẹ̀ bóyá ẹ̀rọ bá sọ̀rọ̀ ẹ̀rọ ti ní àmọ́ wájú wá débi pé bàbá ẹ lákùn ọmọ ìdíkò láwà sí ewu àbá wọn náà wá sọ pé àwọn ẹmọ́ wọ́n ní ìta tẹ̀lú sí àtinúdénú láti wọ́n tún ní sẹ́pẹ̀ láti inúdénú o sọ́bá ti àtinúdénú lẹ́gbà sọ́bá ti àwọn ìjẹkújẹ ọ̀dá bí ìgbìyàn bí gbogbo ẹ̀sán ti máa ráì ọkùnrin ní ó wà jẹ́ yóò wà lọ lè pọ́ sínú obìnrin tí ó bá wá jẹ́ ó ti ní ọkọ̀ kan tí ó pa tó bá ti mú tẹ́wọ́n ní ẹ̀rẹ́ oṣù òun náà máa fi ń ṣe ibi obìnrin náà máa fi ń ṣe ẹgbẹ́ náà máa fi tẹ́ẹ̀tẹ́ báyìí yóò wá pọ̀pọ̀ sí yóò wá dé àpapọ̀ máa inú yóò wá rọpọ̀ tó bá ti wá rọpọ̀ náà yóò wá dá sílẹ̀ lẹ̀ yóò wá kúnlẹ̀ ẹnu yóò wá fi kó jẹ́ lẹ́lẹ̀ tí bá ti wá ń pọ̀pọ̀ yìí yóò wà ní ọkọ̀ pé tí má ti jẹ́ inú rẹ̀ lágbájá ọmọ lágbájá ní kó máa lọ òun náà pè láti rú dénú so irú eléyìí nìkú kó bá rí òsílẹ̀ yìí kó bá lọ wà lóògbó ẹ̀sẹ̀ bá rí wọ́n jẹ́ àti ló ti tẹ́kí ni ló ti gbéra bọ́ ló ti gbéra sí mọ̀ ìlú ilé ìgbà tẹ̀ ẹ̀jẹ̀ ìlú ilé ìgbà yẹn nìkú ṣírùkù ni ìfà nǹkan nípa pọ̀pọ̀lọ̀ ọba àdìsọ́lá yìí níta àwọn ẹbí ń dá apá nù ìdẹ́lómi fi ń tọ́mọ nù ìdẹ́lómi fi ń bọ́yàwó nù ìdẹ́lómi fi ń jogbo ayé nù níta àwọn ẹlòmíì tún fẹ́ ẹlòmíì tọrọ ọmọ lélẹ́rí nù ẹ̀rí táwùjọ wa burú dé wọ́n lè lójú àwọn ẹlòmí ẹlòmí máa ń fẹlòmí látara pé ó kẹ̀rẹ̀ ní lásán pé pé látara pé bá jẹ́ àkókò tó ṣe wọ́n wá ní pé kíníkà wá ń dẹ́kun ọ̀yọ́ ní ọlọ́mọ ṣe orílẹ̀ ìfọ́mọ ti wá náà ọlọ́mọ ṣàkún bá wa o ẹ̀hẹ̀n kí o gbáyé ní tálíkà ẹ̀jẹ̀ bá rí kí o gbáyé máa máa jẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ti jẹ yìí káàmọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá dé mu yìí kí ó ti jọ gbé lò dáadáa bẹ́ẹ̀ bá fún òkú lẹ́ni tí wọ́n fèrè lọ rẹ̀ pé ọdún èrò láyé tí ó sọ fún olùlù ọ̀sẹ̀ láyé ilà dá àtàbí nàá àwọn olùgbé sọ pé tàbí nà yẹ̀wò náà ní àwùbá àdọ̀ yẹ̀wò ọjọ́ kan àbí ìtàjì lọ́jọ́ náà lálù gbogbo ẹ̀ náà làwọn gbogbo tẹ́lẹ̀ mi lọ́tọ́ lọ éjì láàbàdáwà wà àlùjáàmù táwọn ọmọ bẹ́ẹ̀ lọ àwọn àgbè ilé àwọn àgbè ilé ìjẹ ọ̀rẹ́ ìlú lára àyàgbé ayé ogun ayé láti ndị láti àmà ẹ̀sìn máa jáde kọ́nà wo kọ̀kọ́ wọn kọ́ wọn jí àlọ́dọ̀ ọlọ́run ndị ká máa ṣe mìíbà ká máa ṣe dìdá ẹ̀wẹ̀ mcc ọ̀nà mcc òun náà ni wọ́n máa ń gbà sí jàǹtì kò yí wà gan wà láàrin ó ti àfijẹ́ bómi ni ìyẹn nípa ṣe pé gbogbo ọ̀nà tí Islam gbé kalẹ̀ fún wa ọkùnrin àti obìnrin kò ní inú Islam ẹ̀rí máa tẹ̀lé ayétàgé ọmọdé ń sọ̀rọ̀ náà ẹ̀rí ó fi ó fi ó fi fún ìfẹ́ sí wájú ní báyìí ó parí nù ó parí nù ìgbésẹ̀ láti wọ́n ajọ́ kan àbá ọmọbìnrin ọkọ̀ ìyáde ọkọ̀ ìyáde àtúgbò wa ní bá sọ pé ah, àfà alágbájá ní ìfẹ́ o alágbájá ní ìfẹ́ wọ́n mú ti àwọn lòun lòun ẹlòmí ìfẹ́ lé ọkọ̀ níbi kò mọ̀ fún wa ọkọ̀ yóò máa túnmọ̀ síbẹ̀ wọ́n ti lo wọ́n ti kó owó ẹ̀ pápọ̀ fún kò sí dẹ́lẹ́ sọ ọ̀rẹ́ ẹlòmí ò kọ àwọn òbí rẹ̀ ẹ̀yìn yóò ń kọ àwọn òbí rẹ̀ pé ẹ̀sùn òun balọ̀ mẹ́rin lábàá kí ni wọ́n ti tọ́ mi làkàyè pẹ̀lú àwọn ọ̀gá wọn. kò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ìdákejì rẹ̀ àfọ́nù àtún lélẹ́yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní fọ́nù òun náà ń pè ní kìláàkù tí wọ́n fi ya olólùfẹ́ méjì wọ́n yà olóògbé wọ́n lè mọ́ jẹ́ àtọ́jọ́ ń fẹ́ra wọn àtọ́jọ́ ń fẹ́ra wọn lọ́kọ̀ ìyàwó ó sì ṣe dánkọ́jọ́ lọ́kọ̀ ìyàwó wọ́n làwọn lè ṣe láàrin ọmọ àti ìyá tí wọ́n kó ira wọn ara wọn wọ́n lè ṣe láàrin ọmọ ìyá àtọmọ ìyá tí wọ́n kó ira ara wọn wọ́n lè ṣe láàrin ọ̀gá àtọmọṣẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ ríra wọn bí ilé jíjẹ́ wọ́n bá ṣe léyìn sí <clears throat> wọ́n bá wé òkú ẹ̀ papọ̀ tán inú tálágá ó lọ lè ṣe léyìn inú tálágá tẹ bá ti lọ gbogbo ọ̀gá táwé òun náà ọ̀rọ̀ náà ń bá àyà Qur'an ẹni wá ilé tó wá lórí àlékà máa bàtà nìyí ẹni wá yìí tó mọ̀lúbà yìí ọ̀là àdá ìrọ̀kù rẹ̀ yìí ọ̀bẹ yìí ìrọ̀kù nù ayọ̀ ọlọ́run tó ayọ̀ ọlọ́run náà lẹ́wàá hàn ẹwà lórí ikú kíni ẹwà lórí tuntun kalanga tí a fi ṣe sábẹ̀ kí o tó náà ọmọ ilé lálẹ́ àti ìmọ̀lánì ó lẹ́sẹ̀ ìwò jẹ́ kéwì ìdí ẹ̀mọ́ ìjọ mùsùlùmí òtún ilé ìyá ìdí ìbẹ̀lá òjò wà ní ìtawọ̀ ẹlòmí ìtawọ̀ ẹlòmí tó lẹ́sìn wù ẹ wá wo ìjọba àwọn ológun ó gba ogun táwa ń sọ yìí ìjọ ogun kẹyọ ológun yẹ máa lo àdìgẹ̀lú kó mọ́ ló gba àwọn èsì òun làwọn fi máa fà láwùjọ wa ìdá àkàlà náwó lù òun làwọn fi máa fà òtítọ́fẹ́ kan á pẹ̀lú bàbá àkànṣe ń má abẹ́ ìdájọ́ ẹ̀sìn kan ó yé àbí òye òtítọ́ kan wá má òtítà ọlọ́dún ẹ̀kọ́ wa máa pẹ̀lú pé wájúwá kan wá tẹ̀lẹ̀ láwọn wá yẹn gbòòrè ìyíhun sẹ́kọ́ndì lọ́dọ̀ wọn yìí tó jẹ́ pámárì òun náà ní kò táà ní kíni òun náà ní kò ní tẹ́ kò ní tẹ́ kò ní ju òní mu tó wá sọ kátàkátà ní bá fi ní bá fi ní bá ta á lájẹ ọmọ tó bá ta ó tó bá ta wéléwélé yàrá ó fojú fún rẹ ní àgbàlá káàbọ̀ máa rí àwọn arí ọjọ́ àwọn orí àpáàfin ẹ̀rí ọmọ orí àpáàfin ọlọ́run lórí fún un tí wọ́n rà lẹ́bí sí láwọn èèyàn kúgbà lára lẹ́bí sí sọ̀rọ̀ àwọn àlejò sọ̀rọ̀ ẹ̀sọ́ wa dé wípé tó ti wá di pé wọ́n wá rí ọdún torí ẹ̀ lọ́gbẹ́ wá di pé ẹni wọ́n yàgbẹ́ àbọ̀wá rẹ̀ àbáàrẹ̀ kan wá ń dé àjẹ̀lú ló lò àjẹ̀lú ni gbogbo àwọn ọ̀sán báyìí ìwọ́n wá wà láwùjọ wa ṣe wípé wọ́n tó wá ní bíbà tẹ́ máa wà ní yunifásitì ṣàgbéṣẹ́ máa wà ní yunifásitì ìwádìí department kan ìwádìí faculty ẹ̀rù ní department department láwọn ní láwọn ní kílẹ̀wọ̀n ní àwọn ẹlòmí ìgbẹ́ tó yẹ pé tẹ̀lé ilé ẹ̀jẹ̀ ẹ̀ kátà líli tẹ̀bábẹ́ pààyàn àwọn ní mútímútí nù wọ́n ọmọdé mútímútí gẹ̀ òun tẹ̀bábẹ́ pààyàn àwọn ẹlòmí ìdáhùn wà ní ìfẹ́ǹsì àwọn wà fún tó bá wá tó bá fẹ́ yíra yára ẹ̀ẹ́ ìdá tó ti pàṣọ òdúkà ọ̀hún àwọn ẹlòmíì ti báyìí àwọn tí wà fún pé àwọn gbogbo bíbá àti máa bẹ́ẹ̀ kò sí wọ́n mọ́lẹ́ tó wọ́n làwọn bá fẹ́ fọ́ ọmọ bàálù èkó yóò fi ọ̀ àwọn wọn dé àwọn yìí gbẹ̀bà wọn ti wá ní àwọn káàkiri tó ọdẹ ti ti wá ní wọn gbà àwọn ẹlòmíì gbẹ̀bẹ̀ pé dàrẹ́kì ni wọ́n ní àjẹ̀lú dàrẹ́kì ẹ̀dìbà rẹ̀ wọ́n ní àjẹ̀lú dàrẹ́kì pé òun ti fẹ́ fáwọn pàmẹ́ńtì àwọn ẹlòmíì gbẹ̀bẹ̀ pé àwọn ò láìjẹ̀lú pátánà àwọn ò lágbára láti ní pátánà àjẹ̀lú

wọ́n máa fi yún kàwọn yàrá àwùjọ pé ah, ọ̀dẹ̀ lè gbọ́ màá ọ̀dẹ̀ lè gbọ́ ju ọ̀gá díẹ̀ ló ti burú jù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ń jò àwọn kéékèèké ẹgbẹ́ ń jò àti nù lára ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe kò dá wọn lójú òun náà wọ́n ti tèmi ìdájọ́ sọ pé ah, a ti tèmi ìkan ṣe ah, ẹnìkan bẹ ẹnìkan bẹ nípa pé bàdàdà ìfún wa lò fẹ́ ni ẹ̀dàmù alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ sí kílé tí ò rí bẹ́ẹ̀ tébò ti sọ fún pé alákọ̀ọ́kọ́ náà níbi èdè nínú kílé tí ò rí bẹ́ẹ̀ ṣògbóró àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ ni ìtọ́ni náà ni títí ti máa pé ìdárí gbogbo rẹ̀ sí ẹ wá gbogbo lé iná nìsí yóò wà lọ́bẹ̀ lára ẹlòmínà nìsí ti ń bẹ́ lé rẹ̀ nìsí tó fi kọ́ ẹlòmín bẹ orí malẹ̀ ní sí ẹ̀ma tó orí malẹ̀ yìí lọ́rẹ̀ òwú kan rẹ̀ wọ́n ti ṣe kí ni ó ti gbé mi ẹ̀dọ́ àrísí kọ́lẹ̀ bí ẹlòmí ń bẹ̀rẹ̀ pé bókèlè bá tóbi báyìí kò lè pè mí bókèlè bá lálá ó ti fún ládùn yóò sì ránjú ránjú ránjú ti gbádùn mi yóò gbé àdó mi ẹ̀jẹ̀ bá wọ́n tó bá ti gbé àdó mi yá lọ lè bá mẹ́sọ pẹ́sẹ̀ fún ọkọ̀ yọ àdó gbogbo kú pẹ̀lú àdó inú ẹlòmí ìgbà nínú ẹlòmí ọjọ́ ìsìn ẹ̀bá ìdíwá tó bá gbogbo àwọn kaba ìyẹ́ fi kalẹ̀ sílé o ìyẹ́ fi kalẹ̀ sílé ìyẹ́ máa sún náà oṣù náà lábá ń jáwọn alákàrí àwọn alákàrí kúkú mi bẹ lọ́pẹ́ wọ́n bá kàbá yàrá lórí ọkùnrin bá lọ́ni òkúrò àwọn ilé mọ́gbẹ̀ sílé o lọ́lẹ̀ oṣù náà ni nítorí pé ọkàn yìí ọwọ́ lọ́ọ̀bà ìjọ lọ́wọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́lẹ̀ bá dẹ́wọ́ kàdé títí bá nìkan tún ní o ó gbàgbé bí ní táwọn ọba máa ń lò ní tó ní lò ní lò mọ́ àmọ́ gbà tí ó bá kú ní tó ti máa ó gbà pé eléwù ká nìyí gbogbo àwọn ọ̀sán báyìí nínú àwọn ọ̀sán tí máa ń bẹ̀ sí yẹn ni tó ti wọ́pọ̀ láwùjọ wa láti máa fojú wò pé nǹkan kékeré ni wàtá ń sàrò náà fún àyè náà wọ́n wá ìjà ńlá yàrá yìí a mọ̀ so látara délé yìí lórí ọjọ́ tó ti lọ gbogbo àwọn kan wọ̀nyí tá a sọ yìí tí gbogbo àwọn bá wò dáadáa a rí pé ọ̀kan àbí méjì bẹ́ẹ̀ a rí pé inú àwọn kan ti tẹ̀lé láwùjọ wa ni tòun táwọn á torí ẹ̀ sọ fún àǹfààní tiwa ní

kọ́lọ́ wọn làá tẹ́kọ̀ láwa òun làá rí gbogbo táàrí wọn ti láwùjọ tó dà yìí àmàlímù ni ó jẹ́ báwọn ti ń ṣe báwọn èèyàn àmàlímù jẹ́ báwọn náà òun náà ìgbé ewu abúlálá ni yóò kó lé wọn látàrí ó bá ara bá ti bá ó kó lé ìgbàlódé ẹ̀kẹ́ bọ́ yóò sì jábà nípa àwọn ìlọ ìpa wọn náà bẹ́ẹ̀ àwọn ò mà ẹ̀rù yóò mà ẹ̀rù yóò sọ wípé ájò náà ni ọlọ́wọ́ ti kájò àti wọn jáde nínú àyà nínú àyà lọ́wọ́ àyà nínú ọlọ́wọ́ kájò ọlọ́wọ́ náà lọ́wọ́ kájò ẹ̀dùn àwọn ìdíje ájò náà wà lélẹ́yìn tó àwọn olóyìn àǹfààní náà yóò fi yóò jẹ fún gbogbo wa kìíní kan bí ẹ̀rọ ti fi kún ẹgbẹ́ ọgbàjúmọ̀ láwùjọ wa àwọn ẹni máa wọ́n ti lè lè parẹ̀ gánà nínú àwọn ìgbésẹ̀ ọlọ́ọ̀bà ìgbàlá fẹ́ lórí òun náà kí ẹ máa lọ ilé iṣẹ́ owó tó dà wọ̀nyí

tòwòrò àwọn ọ̀dọ́ láyé lọ́dún tó ń jáde àwọn ní àwọn olóyè ẹ̀ka òwúrọ̀ abẹ́fẹ́yàwó tí a fi àbíkámọ́fẹ́ abẹ́kámọ́ tí a lọ àbíkámọ́lọ abẹ́ra àkọ́bá ìdí ara àbíkámọ́ra ìlú eléyìí náà nínú àwọn ọ̀dọ́ ìgbà ìjẹ́ ni o tí ẹ bá ti lọ lè bá wọn náà wá sọ fún yẹn pé wọ́n ṣe é tí wọ́n ló ti ṣe àbí wọ́n ti ṣe wọ́n láti lọ lè ṣe lórí ọ̀rọ̀ wọn ẹ̀rọ ti ṣe lórí òun nínú àwọn ọ̀dọ́ tó bá bẹ̀rẹ̀ sí jẹ́rìí abẹ́rẹ́ ọ̀gá ìgbàlá ọ̀dọ́ tó gbogbo àwọn ìgbàdí máa bẹ̀rẹ̀ jẹ́ ìtò hàn àti tó pamọ́ ní ọlọ́run bàtí ọlákùnta sọ́wà kó níbẹ̀ ó bí ọkẹ́ wa jẹ̀ lórí ìlànà àti ìfọ̀nà àwọn àlọ́ sọ́dà ìdá sọ ìtọ́nà bàtí ọlá tó wúlò kẹ́ tó sọ olú fún àwọn àgbọ̀ tó tó kó sàǹfààní fún aráyé kó sàǹfààní fún wa ní àlùfẹ́yàmù إنه ولي ذلك والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. سؤال في